látara ọ̀nà tó fi máa wáyé. lẹ́yìn ìsìlẹ̀ ìwádìí nílùú àdìdí ìlẹ́yìn ìsìlẹ̀ ìwádìí nílùú àdìdí. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. wàyẹ̀dùkú lìsáàdì yàkùnlẹ̀ wá fífi. ọlọ́run a máa ń tó ṣe fún wa ọ látara oore ìsìláàmù tó ṣe fún wa èyí tẹ́mi àtẹ́yí tá fi dúpẹ́ òun náà ni pé ohun tọ́lọ́run fi fi ìyàn mánà kò ní kankan ṣe pẹ̀lú bá sí bí ni ìtọ́lọ́run fi fi ìyàn mánà kankan se pẹ̀lú àyè ìta abára ẹni ẹni ọlọ́run bá wù ní fọ̀nà àmà kódà kí máa mọ̀ jẹ́ bàbẹ́ kódà kọjọ́ máa nẹ́bí bọ́lọ́wọ̀n ọ̀bá ní fọ̀nà màáyà mọ́jọ́ máa nẹ́bí ò pé àmì àtẹ̀yìnwá bára wa lójú ọ̀nà àmà yìí ọ̀rọ̀ wa mà já sọpẹ́ tó pọ̀. bàyá bá máa gbogbo ọgbà lọ́yẹ kọ́ máa dúpẹ́ orí yìí. kódà ọkàn gbọ́dọ̀ máa máa ní gbogbo ọgbà wípé tọ́ga ni. bí ọba ní ga ẹwọ bàbá ànábì sallallahu alaihi wasallam ẹwọ wàhálà tó se lórí ànábì níjọ́ tó mà kú ò láyé tó ṣe dèdè ọdún tí ìyá wa kú ò láyé o ni wọ́n ń pè lọ́dún látara pé kọ̀rọ̀ àwọn tó dúó tí níbi ẹ̀sìn Bin khairi yìí níjọ́ tí ó kò láyé ànábì ń wo pé bàbá yìí ti fẹ́ kúrè kò sí Islam ṣe àmà pé tá a bá ń fi ìran tó ni ọ̀yẹ́kẹ́ nìkan gbà Islam ṣáájú ẹ̀ torí bàbá rẹ̀ àgbà tó wò dàgbà kọ̀ bá ìjánàbí ọlọ́run ẹ̀ àbúrútọ́lì òun ọ̀bá jánàbí ọlọ́run ẹ̀ bàbá tó tún kù fún ní àbúrútọ́lì òun bá ìjánàbí ọlọ́run ẹ̀ tá a bá ń fi ìran àtàsúnmọ́ tóní kọ̀yẹ́kẹ́nìkan gbà sílámù ẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kò sí sílámù islam yìí náà òun lè ní àtẹ̀yìn láwá bára wá nù ẹ̀yìn sẹ́rẹ́pọ̀rọ̀ wá jẹ́ ọsí ọpẹ́ ó alhamdulillah anábi tún wá gbìyànjú lórí bàbá yìí wípẹ́rẹ̀ bàbá ilẹ̀kùn alìkíyàmà lẹ́tí kàn yìí kúlá ẹ̀bá wí gbólóhùn yìí nìkan bẹ́ẹ̀ bá ní kírò tẹ́ẹ̀dáwẹ̀ ẹkùnkùn wí ẹwí nìkan bẹ́ẹ̀ bá ti wí èrò èrò bá ń fìrà ròjàre lọ́dọ̀ ọlọ́pẹ́ ẹkùn láìlá kọlọ́wọ́ ọmọ mi fi ìyà jẹ́ ẹnu tí bàbá lóhun omi nígbà àkóríreru ìtawà ṣe yìí àkọ́mọ́ àdábi tún fẹ́ ló bí ọgbọ́n mẹ́gẹ́ fádà kọ̀mọ̀ fádà náà tí ìgbó àdábi ní bàbá kílẹ̀ wí lẹ́bí pé bá bàbá ó pé ìwí la ilaha illallah kó lè bá pàṣẹ pàṣẹ mọ́ pé ó ti wí bàbá ní ìwí tó ní wí ètò ní wí owó wí bàbá ló wá ń sọ̀rọ̀ nínú orí pé wọ́lá kọ́dẹ̀ alimtu wọ́lá kọ́dẹ̀ alimtu bẹ̀ ànàdí ìdàmọ́hàmàdí èmi mà mọ́ mà pé Muhammad tó

lọ́wọ́lá alìmọ̀lá mọ́tò awẹ́hìnzáàrù masábàtí tí ẹ bá ṣe wípé mọ̀ ń bẹ̀rù wọ́n mọ́ bàá máa bú lọ́wọ́ jẹ́ nípa ní ìsàmà áfíríkà kẹ́mùbí náà ọmọ mi lọ́wọ́ jẹ́ nípa ní ìsàmà áfíríkà kẹ́mùbí náà ọ̀bá níbi lẹ́ni tó jọ wá àtẹsẹ̀ ẹlẹ́fẹ́sì rẹ̀ tó etí ọ̀wà jẹ́ bàbá sí ni fún wọn mọ̀ fún òun náà ti sọ ọ̀nà kò tí ìdákẹ́ ó ní pásídà tí mo bá sì wà láyé ẹ́sìdà bí amúrì gbogbo tí a kọ́ láṣẹ máa fàyà máa wí máa wẹ̀yìn ìbá máa bí wọn nù ìbá máa tẹ lọ́rùn wọn máa wí tí bá sì wà láyé máa àlẹ́ ìkà àtọ́ọ̀dà tó aburú ò ní sí ọ́ mímì ò ní mì وبشر ذاك وقر منك عيونا وبشر بذاك وقر منك عيونا والله لن يصل إليك بدمعهم ó ní tí wọ́n bá sì ń bẹ láyé má àlẹ́ìkà má àlẹ́ìkà gbọ́dọ̀ ọ̀dọ̀ fún aburú kan ò ní sí ọ́ ò ní mì wọ́rùsùlù wà kọ́rà bìdáàkà dójú rí ọwá lẹ̀ pẹ̀lú tí mo sọ lọ́bẹ̀rù gbogbo tó ọba fẹ́ máa wí máa wí ọlọ́lọ́ mo tún fi kúra bí gbogbo wọn kójọ tí ó di pàǹpá wípá wọn ó sì ọ́ wọn ò ní bí sí ọdún. àtàwọn bọ́dà sí ọ́ èmi ọmọ tọ́ ọba rí mi tẹ́ ẹ fi èpẹ̀ tẹ́ ẹ sẹ́ èpẹ̀ máa lójú tẹ́ ẹ pé mi nù sàárè tí ìmọ̀ ti ń lọ mọ́ lẹ́yìn mi àní kankan lè sí ọ́ ṣùgbọ́n tí mo bá wà ń bẹ̀ lójú mi àbúrò kan ò lè sí ọ́ ẹni ọgbà ìsìláàmù ní ìgbà ò lè dúró fẹ́sì débẹ̀ o. àmìbí tó wà lọ́wọ́ ìdí àdá. tọ́ba ti ní pé nǹkan lè dé ẹ̀dẹ́ báyìí yọ sàlọ́nù gbà ah, èmi ọ̀gbá lè mọ̀ èmi ọ̀gbá tó lókò tó ní ìmọ̀ ìgbà mẹ́sìn ọ̀sá lọ́nu ọlọ́wọ́ àdúgbẹ́ fọ́ àdúgbẹ́ fọ́ lọ́nu ni àmìdìtò lọ́ra àmìdìtò lọ́ra bí àbúrọ̀wọ́fì mọ́sùn mo dúpẹ́ lọ́dún ẹ agbówàlá dúpẹ́ ọba tó kọ́ wa sọ́rọ̀ sí lákòókò ní òṣè bàbá àná olọ́lọ́wọ́ tó àwa sí yìí dílìn halif ànífì ni ẹ̀sìn tí èèyàn ti sẹ́rí ẹ̀mí ẹ̀kú omi gbogbo jápajápa yìí gbogbo ẹni bá lóhun ṣe ìsìláàmù tó tún wà ní rẹ́bẹ̀rẹ̀ bí ayé kèdí mùsùlùmí gidi wà mí máa bàbá ní ṣàrápà wà fi hàn àbáwà àjádù lọ́kọ́ wà kí ní tún bí a fún màsínà àbáwò fàrọ̀ ẹ̀ àfáà wa ó ní wà mí má zádà ní. wà mí má zádà ní ṣàràfà wà tí a. tí a bá ní kí ni nǹkan ọ̀hún tí mò ń sọ pa agbádá tí mò ń tí mò ń gbà níyì mi pé mo níyì bọ́lá pàlélé lórí. wà kí ni tù bí a ni a bá wù sọ̀rọ̀ yẹn. وكرت بأخمصي وكرت بأخمصي أتوه ثرايا دخولي البركة يوم قولك يا كوره وأنصيت أمد للنبي وأنصيت ó ní nínú tó dùn mọ́ mi inú tínú mi máa dùn jù sí láyé débi pé kọ̀jẹ̀gbín mi inú mi dùn pínlẹ̀ Yorùbá ni mo wà àwọn kọ̀jẹ̀gbín lẹ́kọ̀ọ́ àwọn Èkó lé ní jẹ́ ilẹ̀ Yorùbá ibi àti akọ̀wé sí mi pẹ́tọ̀ bàbá ni tú Yorùbá ní ẹ̀dẹ̀ àtùmọ̀ tú Yorùbá nínú Yorùbá ṣùgbọ́n òun nínú pé bí a wà yìí Yorùbá kan náà lájọ́ tán ó ní wà kí ní tùbí ahmà sí akọ̀wé mo ibi inú mi dùde kọjẹ̀gbé ibi mo fi lélẹ̀ ibi tí ìdọ̀tí èdè látẹlẹsẹ̀ téèyàn bá fẹsẹ̀ lélẹ̀ ìwò ní Yorùbá gbé ní kọjẹ̀gbé òun náà lọ́lọ́run lò ó lò ó Al-Qur'an ọlọ́run wà máa ń rí túrà bí máṣàn tí ń gbéra mútàjá lè fi lè níkiri ọlọ́ẹlẹ́ni tara bá ní bí máṣàn ìyẹn ni wípé tó di pé bí pa tínú ẹ̀ pa máṣàn táwọn náà gbẹ́dọ̀ ẹ̀ táàrí kankan bẹ̀ máa tí ò so jẹ́ bẹ̀ máa olè lárúbáwá náà fi ń pè bí tí ò lè ah, láàrin ìkàkàmẹ̀ náà fi ń pè ní ahmas mahamasu alabranu wa bàbá náà wà mọ́ pè ní ahmas nítorí pé tá a bá fi ń tẹ̀lé wípé ẹni tá ní kọ́dọ̀ kún bété oúnjẹ kankan ò sí tí ó dènú ẹ̀ májò kún bété lọ. ó ní wà kírìtò bí ahmas. ó fi pàjàgbé mi mo fi lélẹ̀ àtọ̀ ó sàráyá mo fẹ́ lè ma fọwọ́ kan ìràwọ̀ ya lójú sánmà ṣe àpótúnú èyàn bá dùn tán kí á ló lọ ní tó bẹ́ẹ̀ àpá àwọn fọ́tìlù mi náà yá ó ní tó mọ́ ojú ẹrú kọ̀wá tún ma bẹ́ẹ̀ a ń sàn yárìta emi yìí ma ọ̀ máa jigba ti tígbà tí lògbẹ́ gba àwọn míì ń lògbà ni lu òun làwọn ń bá lògbà ẹni tí mi ń bá lògbà ni ó ní ìgbà ni ànábì ló ní ìgbà ìgbà tá ta ló ní. àrẹ́sọ̀ sálà olóní mọ́mbọ̀ mọ́mbọ̀ lọ́rẹ́kàrí ọ̀pọ̀ ẹni bá wá lóhun ọ̀bá náàbì ṣe lásìkò yìí tó tún lọ bá náàbì kan tí gbẹ̀ẹ́ ti lọ tó lóhun lòun tẹ̀lé ó ń bẹ́ ni tí ìgbà ti lùgbẹ́ hmm. ọ́n bá lo ìgbà oríire tí a ní pé ni ó ní ìgbà ilà wà ń bá lo kíni là ń bá lò gbà wà á ń sọ ìlú. wà á fẹ́ ìyá ìgbà àmàdàlí nàbíyà. rèé èwo ló tún fẹ́ wí. bìlìmọ́mìnì náà ọ̀pọ̀ wáyé bìlìmọ́mìnì náà ọ̀pọ̀ látara ìsìláàmù tí ó fi kẹwà yìí ọ̀hun náà lọ́nà ṣe lórí ire wa tọ́ka jù bẹ́ẹ̀yàn bá wáyé tí ò ní ìsìláàmù ọkàn yáyé wà ní ó sì ń yáyé sí gbogbo tó rí ó ní ń bẹ̀ pátá kèé ní kankan ẹni tí ò ní ìsìláàmù níkan ẹni tí ò ní ìsìláàmù sọkanù ẹni tí ò ní ìsìláàmù ó kò fún ká ọlọ́run wá ṣàánú àwa ọlọ́run ó ní ìsìláàmù ó ní a ní nǹkan kọjá pò fún nǹkan kọjá ayáyé wá ọlọ́run àmàdúpẹ́ ọ̀sán alhamdulillah ọ̀kàrí alọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ẹ̀ àdúpẹ́ lamada Allah ọlọ́run adúgbò ìdùnnú ní fún wa àwọn náà ayọ̀ gbogbo àwọn mùsùlùmí aláyọ̀ a nídùnnú nítorí kí ni láti rúkìnà àtàrí ìrànmọ́ ní àdínú iná láti rúkùnà ọlọ́run ọlọ́run gbé wa lérí orígun kan orígun tó tí ò sí tó lè bí wọ́n òun ní Islam ibẹ̀ lọ́rọ̀ ń gbé wa sí lítọ́ àti gbogbo ẹni tọ́lọ́hun dápátá ni ní kó onígbè òde bá kọ́ máa sọ fún wa pé tèmi ọlọ́run ni ẹ máa ṣe tèmi ní ká ẹ tẹ̀lé làmọ́ ni wọ́n máa mi bí akíra mi ò sún ìbọn náà ìkẹ́ tó ṣe fún wa òun ni wípé bí akẹ́rẹ̀mì rúsùlì bí akẹ́rẹ̀mì rúsùlì kùnà akẹ́rẹ̀mì rúsùlì bí akẹ́rẹ̀mì rúsùlì kùnà akẹ́rẹ̀mì rúsùlì bí akẹ́rẹ̀mì rúsùlì kùnà akẹ́rẹ̀mì rúsùlì ọlọ́run tààrà adẹ́ni adẹ́ni àpẹ́lẹ́ akrama rusul lóòótọ́ ọlọ́run ti ráwọn òjíṣẹ́ wá tí wọ́n ti pọ̀ ṣùgbẹ́ ní ọlọ́run rán sáwà ẹni ó ní ìdùnnú gbogbo òjíṣẹ́ ẹni ó lápàálẹ̀ ìdùnnú gbogbo òjíṣẹ́ ni ọ̀gá ìyàwó ànábì ọlọ́run òjíṣà òun ni sẹ́ ìyanu kọ̀ wá sánábì kan tó ṣiṣẹ́ ìyanu láyé yìí tánábì ti wò sí tó jùlọ kò sí ayọ̀ ọgbà mi nítorí jẹ́ ara mi jẹ́ ànàbíyún nàbí Ọlọ́run Ṣùgbọ́n àwọn ọ̀tàrà tí ọ̀pọ̀ alábì ní mú jísà tó tó jẹ́. Ẹmọ́lá torí Ṣùgbọ́n. Alẹ́sàrà tó lọ sára nù ọ̀pá àṣẹfátẹ́gùn. olùlímúná mẹ́tíkọ̀ pé ìwà ó jí náà bí kò lè ṣe yìí. ọ̀pọ̀dọ́lá ó ní gbogbo ìkàlà fún wa. láàrúwà ìbọ́dí lóòlù bí. ìtọ́lọ́ ń sekú wa yọ lágbọ́mà tó yìí ta lọ́lọ́ ń sekú ẹ̀. ọlọ́run sì yà náà ọjọ́ ojú ànábì Muhammad. gbogbo ọlá tó ní àti atẹ́gùn gbé ọ kiri kò gbé Sùlẹ̀mánù kọjá yìí. Allah

ó jí òkú dìde lóòótọ́ lójú òkú dìde Jáàtìlì ìdáwà sí ilẹ̀

tó rẹ́ni tó ń fa ìṣègùn ní àwọn náà lè tí oògùn fún yà tó ní tó fi fọ́ọ̀tò là ọ̀dọ́ lónú ọ̀là etí ẹni etí ẹni kọ̀dọ́ lónú ṣùgbọ́n jọ ń gbà kọ́lọ̀ lọ́ránṣẹ́ níjọ tó kí òkú òkú tó kíkú wọ́n níjọ àwa tí ń sẹ̀sẹ̀ fún tíá èyàn òkúlẹ̀ láti jírí tíá alóòótọ́ ọlọ́run lọ́rọ̀ títí sáṣẹ́ tó yìí ànábì ṣe tútù lọ. yáa ṣe bí ẹni tí ìsájí tó tó kù ẹgbẹ́ lòun ní tẹ́lẹ̀ ó ní ìjọ mi àmẹ́bí pé jáde ó sì mú ẹ̀ẹ́sẹ̀ sallallahu alaihi wasallam èyí àìlóbi yìí sáṣe òkú tó jí òkú tí ń mí tẹ́lẹ̀ ní àlàyé ní tẹ́lẹ̀ gbogbo òdòkú anábì yìí sáṣì jí ọ́ dára àyè tèyí tánàbí Muhammad sí jù tí ẹ lọ ìjí omi líláyé ànábì sì pálásẹ oníjómi ó sì rìn níjọ́ kẹbẹ̀rí wá bá pẹ́ tọ́wọ́ pọ́lọ̀ lọ́rọ̀wọ̀ Muhammad sẹ́ igi táwọn wò lọ́ọ̀kí yìí igi yìí pálásẹ ó sì bí ó sì máa bọ̀ kọ́ wá jẹ́rìí sẹ́tẹ̀ mìíràn igi tí ò bí rí ọkàrẹ̀ ọyà àtàlọ́mọ́ ìwọ̀n ìjẹ́ pé àpá àtò lórí tó kọ́ àkídà làwà bí yí padà àbáwà bó ṣe rí lóbìrò yàtẹ́ ó sì ní lídá àwọ́ ti ọwọ́ ajẹ́ pé àlọ́lẹ̀ sáà jídàjá Olàbá àwọn abúlé rí. Ọlọ́wọ́ ọmọ forí balẹ̀ fánàbì, àwa ní kọ̀lọ́nà àbídà. Gbogbo tọ́lọ́ndọ̀ ọlọ́run ní sàmọ̀má fún. Gbogbo kápátá ọlọ́run ní forí balẹ̀ fún. Àwa wá yìí sí pé tọ́ i àtà. Ọmọ jẹ sá ìdàdà torí yọ́rọ̀ lu àbídà. Yọ́bà àbídà ni, àṣìfẹ́ jọ́bà àbídà ti ajẹ́. Tọ́ i àtà. Tọ́ i àtà láàrín àyàká sí dá àpáwà jẹ́bẹ̀ ọlọ́dẹ̀ tí àti ìwà wà àti ìwà sọ́dọ̀ tó lè fẹ́ wá mẹ́ pé kílẹ̀ rí lọ́wọ́ àgbà tí ìwà wà àti ìwà ọwọ́ abánàbì ní tọ́ ìhàtà ọwọ́ jẹ́bẹ̀ ànábì tàmùsí ilé ilé àlàáfà sàkí bílá kọ́dámí bílà kọ́dà láì lọ́rọ̀ ẹ̀sẹ̀ àbí kí lọ́rọ̀ ẹ̀sẹ̀ tó ní sákù lóní àbí tí ọba tún ní rúùtù lókù àbí ẹ̀yọ ní geography kọ́ agrigi àwọn geography náà lè bá ẹ̀dá sí onígbà mìíràn máa papọ̀ geography alágbìríkì mẹ́ ìran geography pọ̀ lọ́mẹ́ ọwọ́ bá nábì tọ́ yàtá tọ́wọ́ jẹ́bẹ̀ àbẹ́bì ayé rọ̀súlù ni wàjítà nàbí kìtàbí ìjọ́rìmọ̀ sọ́rí mi títọ́ tí kẹfẹ̀rí sọpá nábì pẹ́gbẹ́ pọ́wọ́ lọ́rọ̀ ṣẹ́ oòrùn lọ́jọ́ yìí tàbí pàṣẹ fóòrùn pé kọ́wọ̀ pé kọ́wọ̀ tọ́bọ́ wá wọ̀ tán pé kó ṣùgbọ́n jáde lọ́sàn-án tó bá jáde tán kọ́mọ̀kà ìwà lásán kó dúó lórí rẹ tó bá lórí rẹ kọ́kọ́ méjì ìkọ́ gba bí yóò tún wọlé kékèdè ọgbà tòsí náà wọlé ó tún wá pàdé lórí rẹ padà kọ́ wá pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tó wọ́n bá ṣe níwà ládùúgbà bọ̀. ìpìtàyà bá ti sá àtúwà ń ṣe pẹ̀lú ọmọ wọ́n yàrá lọ tán torí bẹ̀ ká ń lọ àwọn mọ́rọ̀dísà ayé bí tí ẹ̀ táwọn sáájọ́ àwọn ará pàtàkọ́tù kẹlá àwọn fẹ́ gbọ́ àwọn mọ́rọ̀dísà ọ̀rọ̀ kúlẹ̀ ní káwá sọ bí ọlọ́sí alóbìnrin ọlọ́run anábì sì pàṣẹ ọlọ́bí wọ̀ wọ́n èyí ò ní kákọ́sẹ̀ tó òun fi wọ̀ òun ti wọ̀ ní gan lójú ayé ẹ̀ tọ́pẹ́ lọ́wọ́ tó ní ọdún tà padà tí ọba jẹ́ tó àbá jẹ́ tó ní ogun tàbó. Tánábì fẹ́ tánábì fẹ́ tọ́pẹ́ rẹ̀ jù ó wá gbórí lẹ́sẹ̀ dání. Ìjọ náà lẹ́tún lè sírò wípé ànábì kírun lẹ́yìn Abrahamu tó bá kírun lẹ́yìn ẹnì kankan nù sàábé àwọn méjì lójú ayé ó kírì lẹ́yìn Abrahman búnú àwọ̀ ó sì kírù lẹ́yìn Abubakar Abrahman búnú àwọ̀ lọ́jọ́ ogun tàbókì alaikum salam akíbàbá tí Abubakar ó kíyẹ níjọ́ tí ọlọ́run ló padà ní anábìnbọ̀ padà yí adúgbẹ́ àsìkò ti lọ ah, ó fi kí wọ́n yìí ayọ̀ ó lè fi hà ìdí ọlọ́run ẹlú rẹ ọwọ́ àlùkò ọ̀sán ọ̀sán mọ́tò lù àtẹ́jú rẹ náà ẹ̀rọ bá wọ́n sọ lọ́dọ̀dọ̀ ànábì ẹ̀ wọ́n lọ́rùn tó kalẹ̀ ànábì sì bẹ̀rẹ̀ ọ̀pọ̀ sùpá ايش وانشق القمر اقتربت الساعه وانشق القمر ọlọ́run láti bọ̀ táyé ti súnmọ́ o àwọn èèyàn ń béèrè torí pé lọ́wọ́ ànábì gan dé ó ní kò rísítù ánà wọ̀ sá àtúnkà àtẹ̀yìn nígbà agbẹ́mi dìde kí máa já nábì àtijọ́ tọ́lọ́run ọ̀páyé rẹ̀ àwọn méjèèjì bẹ́ẹ̀ sì súnmọ́ ara wọn lẹ́fi mọ́ pè ní rọ̀súlù sáà nàbí yù sáà ànábì àtúbọ̀tán pé ń bọ̀ ọlọ́run ṣe tẹ́tọ́ fẹ́ payé rẹ ló gbé dìde ọlọ́run ní òṣùpá ti ṣe kí ni wọ́n ṣàkàkọ́ òṣùpá pàyà wà ìyàwó àyàtà ìrìnlú ọlọ́run wà ìyàwó àyàtà ṣùgbọ́n tí kẹfẹ̀ ní bá rí àmì tó fi yẹ wọ́n gbàgbọ́ yóò rìn tó wọ́n kúrí kò mi ọ̀rọ̀ lọ́nà wà yá kúrò sí ìrọ̀ ọlọ́ni tí wọ́n ní pé sẹ́rọ ìdán tí ń tẹ̀síwájú magic ìgbìmọ̀ tó ń bá lè gọ́ tó ń bá tó ń lè nọ̀rọ̀ lọ́lọ́jìnà ìdádúgbẹ̀ ìdán tí ń tẹ̀wájú wọ́n ìkí ọlọ́run ọlọ́run kọ síwájú ẹ̀dá ẹ̀yìn àsàlátù wà ayé mi ilẹ̀ ni ayé yìí tàà ìgbẹ̀nsá lè sọ́tá ẹ̀dá jẹ́gbẹ́gbẹ́nìkan wá sọ̀rọ̀ ayé tó ń gò tí ẹnu tó wá lè sọ ní ayé tẹ́gbẹ̀ àtẹ̀yìn òtí lẹ́ni wá sọ sọ

látara yí àṣẹ́fà ní jẹ́rúdá tí kó àwọn ah, àbáwọn tàbí ṣúlẹ̀ lọ́wọ́ kalẹ̀ àwọn tó jẹ́ pé ẹni tó jẹ́ pé tààrán sí ìgbà ní jẹ́rúdá tí kó tó jẹ́ pé awọ ara rẹ̀ bí awọ ara ti náà ó lè máa ó lè mú ìlú àwọn lọ ó lè mú ìlú àwọn lọ ó lè mú ìlú àwọn lọ àwọn kan náà èsà wọ ara ẹgbẹ́ ara àjẹ̀nú rí lọ́mọ̀ pàwọ́ ara wọn yàtọ̀ sí téèyàn. ọ̀sán ló awọ ara rẹ̀ ọ̀gá bí tara tara mọ̀lẹ́kà ẹgbẹ́ mọ̀lẹ́kà rí wípé èèyàn yàtọ̀ fún fún mọ̀lẹ́kà. ara yín ni yẹ kúrò. Kàmá ta ona Òun náà máa ń jẹun bẹ́ẹ̀ ṣe jẹ. Yàṣẹ̀wá kú kàmá ta ṣọ́ọ̀bù. Ànábì máa ń lumi bẹ́ẹ̀ ṣe ń mu. Yàná mu kàmá ta náà mú nà. A máa sùn bẹ́ẹ̀ ṣe máa ń sùn. Wàyà mú sí ibi fílẹ̀ àṣìwá kiri. Àgbàlá ń sọ olùsọ́tò kọ̀ọ̀kọ́ olùkọ́. Mẹ́lẹ̀ Ádà Rasul. Mẹ́lẹ̀ Ádà Rasul. Lórí àgbẹ̀dẹ̀ tó bá fi mú pé mẹ́lẹ̀ Ádà Rasul. Mẹ́lẹ̀ Ádà Rasul irú ànábì wọn náà yà kúrò bọ́ àbájọ ń jẹ àbájọ jẹ kalẹ̀ àjọ jẹ sákẹ́jì jẹ wọ́n lè tí kálọ́bí ọmọ jẹun àsọ́ọ̀dá rẹ̀ Abátún lọ ọjà fún lúwọ náà, àjọ mẹ́jà. Ọjà ẹkùn ló ń jẹ tó máa jọ ọmọ sọ̀kà láti sọ́mọ ti ẹ̀rù. Kọ̀lọ́ tó wá súnwá tó ara sún lọ́jà. Ọlọ́run ló nìdí ta iṣẹ́ bẹ́ẹ̀ torí sẹ́ta fẹ́ràn ni. torí a bá síbẹ̀ tí òun ọmọ bá iná jàbẹ́ sí náà kọ̀ máa ń jẹ oúnjẹ jẹ́ ń jẹ tó dirú àsìkò yìí tó ṣe mọ̀lẹ́kà lára tó dirú àsìkò yìí ṣe wá ṣàpẹ ni pé òní mọ́sùn àdàbò ṣe dà nígbà máa ti ẹgbẹ́ kọ̀sẹ́ni tí sẹ̀fẹ́dáwì fún ni pé ọpa wọ̀lá torí rà ẹ èyàn ṣùgbọ́n tẹ́ni ń jẹun tẹ́lẹ̀ tó wá dé pọ́lọ́run ní ká pa oúnjẹ jì tóun náà sì jẹ́ sẹ́ẹ̀mọ̀ pàápàá pé kí ni ẹ̀sìn Azizu alayma anittu Azizu dédé wọ́n fi ṣe dédé àsàlátù aláàbò alhamdulillah sàlámù ní àlànú ìlàbí ìjà àbí ìrúdé sàlámù ní àlàlbádìrì musamman muhammadu sallallahu alaihi wasallam ọlọ́ ní àárọ̀ àárọ̀ náà bì sí mí ní àfúsìkò àti torí tá a bá rán màláìkà tó bá ní ẹ máa ń a sì rọ́ọ̀lì jẹ̀dún anábì yí a sí alẹ́ yìí máa ń tún. ìzùnà alẹ́ yìí máa ń tún. ọlọ́run ní àzí alẹ́ yìí ó tóbi lọ́dọ̀ yìí náà. máa gbogbo gbogbo jẹ́ mi lọ́dọ̀ ti ẹ̀nà ẹsẹ pé mà kẹ́kẹ́ rọ̀ lọ́rùn ní fi ń pàṣẹ ẹ̀mú yí àṣíṣú ní àlẹ́ yìí mọ́ àbí bóun náà bá jẹun òun náà máa ń mọ̀ lára pé bí ṣe gíní èmi pa mí bọ́ọ̀ bá mọ́ gbogbo ẹ̀ ó ní náà máa lánà àkúlẹ̀ àtàlẹ̀. èyí táwọn àtàwọn yàtọ̀ sẹ́yìn ni pé àwọ èso ló ń jẹ ìyà títí ní tí ìdà tààtò bí jẹ̀mí ilé. wà ìgbà kálínà lánà ṣùgbà. ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ìgbàwẹ̀ wa wípé wọ́n máa fọ oúnjẹ lérí oúnjẹ dànà ibẹ̀ làlàáfíà wà ibi tí èèyàn ti láyé níbi inú ibi tí èèyàn jẹ láyé ibẹ̀ Gbogbo tí kó yà láyé. Bẹ́ẹ̀ bá ti kúnnù pọ̀, ìgbóse. Ṣàwámù dábẹ̀ sí. Bóde èèyàn bá kúnnù pọ̀, lọ́tàrùn. Bóbìnrin náà lè yẹn bá sì kúnnù pọ̀. Ṣàwámù dábẹ̀ nǹkan ṣe nǹkan ṣe yẹn gbogbo nǹkan ìwọ̀n tó wọ̀n sí ànábì láwa àgbáríjọ ànábì ọlọ́run lẹ́lẹ́kùn wọ́n jẹ́ wọ́n kọ́ ọ́lẹ̀ lọ́tọ́ àìjẹun àìjẹun àtàlẹ́júwà nígbè bí bá pàwọ́ àwọn ìjọ wọ́n ìdá àkàlínà láàrín

yọ́ ma yí ẹgbẹ́ ọba ń rọ̀ pọ̀ lẹ́gbẹ̀lẹ́ yóò tún yí ẹgbẹ́lẹ́ tọ́nà ẹ̀bá tún mọ́ ẹwà tún mẹ́rù yóò fò wọ́n tó lókùn yóò tún ọ̀ o ṣe rẹ̀ ní kòkòrò kálì sórí rẹ̀ lànàbì ṣe ìkí ọlọ́run wọlọ́lọ́run kọ bá sọ́jú ẹ̀dá ẹ̀yà sàlátù asàdọ́ fún àfáwà torí yìí tàn ṣe yìí gbogbo náà la máa wí kọ̀rọ̀rùn kí wọ́n bíyàn nínú ọba bí fún sí máa sọ pé lẹ́nu wọ́n bá ṣe tíyàwó bá jẹ́ tí ìròdú ráyè tọ́ráwọn ìyá náà lè sọ ọmọ bíbí bó ṣe rọrùn tó bí bàbá bá rí tí ó fọ́ kí ó yọ sàjáde pé ọmọ ọ̀rọ̀ àlàtọ́ ní ọ̀rọ̀fà wà àgbà sàmáàtúnṣe ọlọ́wọ́ abẹ́ fún bàbá wọ́n ti padà sọ́dọ̀ ẹ̀ ọlọ́wọ́ bá lè lékún ẹ̀ bàbá níjọ́ wọ́n kò láyé wípé bàbá ìdáàbò yíṣàlẹ̀ aṣíyàkò yóò máa wà kábàámà àgbọ̀dọ̀ yí kọjá ìyá máa gbọ̀dọ̀ àpá àkọjá ń lọ́mí ìjọ kábàámà pẹ̀lú gbogbo wá gbà kọjá yìí tààrọ lọ́wọ́ wá sí láàbá mi ìdáàbò yíṣàlẹ̀ aṣíyàkò di wípé ká máa sẹ̀sà nínú àwọn àfá sàmà Abáàmọ́ ọ̀rọ̀ dúpọ́lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn wọ́n ní òsìnlá àdá àndà àfá. Jẹ́wàrù, góòdì nínú àfá àmọ́lọ́ sí. Ìdáfẹ́kàrà yà àkíwámù ni a máa bí ṣe ìfìyí. Ó ní ìdáfẹ́kàrà yà àkíwámù, yẹ́ tí wọ́n bá bá wọn sí ẹ̀rọ. Tàbí ìlànà wàrà abúlù nílá ìmọ̀ bùkárù. Àwọn dúpọ́ lọ́dọ̀ ọlọ́run látara yí, àwa náà rí kàmù sí ẹ̀rọ. Bẹ̀yà ayọ̀ afẹ́ ilé ìbútì rí kàṣà wà bá kí. Wọ́n wá dojú kọ gbogbo ẹgbẹ́ wa ní òkú lọ́dọ̀ bá kí ti kó. Bá kí ti kó lórí. Ṣùgbọ́n àyà àdúrà sí ẹ̀rọ. Gbogbo wọn tó máa sáré ìje, ọbẹ̀ máa sáré ìje, ọbẹ̀ máa da ara rẹ̀ lìtúndínníkà ọ̀rọ̀ ọ̀fẹ́ tàbí bá ìwọ̀ídàkà rọra sáré rọra sáré mọ́ sáré kọjá òkú eré rọra sáré mọ́ wà ádìdẹ̀rá kó pọ́ dàbí bá kí irú ọlọ́run òsí lọ́tọ́ ṣùgbọ́n kó pọ́ rí bí bàbá àmọ́ lọ́nà àwọn àwọn ìyá ó fi àgàgà tíra rẹ̀ báyìí káwọ̀ ara yìí kó báyọ̀ àwọn ọmọ náà ṣe ọkọ̀ rẹ̀ níbi kan lẹ́kọ̀ọ́ pẹ́sẹ̀ akọ́ wá tó máa wẹ̀ yàn tó máa àbá lọ lẹ́wọ́ ma ó ti sọ àpò ọ̀la nídò bá kí lápò tí a mú ọlápò tí gbowó ti bàbá àmọ́ nọ́fṣà ó dùn ya ó padà ká dìrẹ̀ ìmọ́lẹ̀ ayé wọ̀kọ́ ní jẹ́mà àti làwú nígbà míì ìyá máa ṣe súúrù sáàlánù tí ó máa ṣe súúrù sáàlánù ìráyé sáà kọlọkọlọ tọrọ ra dómi kan tí wọ́n ní ọ̀rá jẹ́ ní àádá ní jáde ọwọ́ akọrọra kọgbà wájú ẹ̀kọ́ kọ́ hàn nílábàá máa pè ní súúrù sáàlánù ó lọ̀pọ̀lọpọ̀ ẹnu mí máa ṣe ẹni tí ẹni tí ayé òdójúkọ olóòrò ayé sáré ẹni ayé òdójúkọ tó bá lóhun aráyé sáré ẹni tí ayé gan sáfún tó ń gbọ́n wọn pẹ̀rẹ̀ ní aráyé sáré ẹni tá a pè láráyé sáré ẹni tá ayé sẹ́kí tó lójúkọ tí òun sẹ̀ àbọ̀ àwọn àmọ́ náà sàrò dúnìyà

nígbà tí èèyàn lú o tó ní tọ́ bá dà sí kó ń jẹ kálẹ̀ níbi táàmà sápamọ́ sí wọ́n máa ń rí ìyàwó fi dùnìyẹ Ẹ̀tọ́jọ́ gbogbo ayé rẹ̀, àwọn ọ̀wà tó dá ìbáyọ̀ ọlọ́run ńlọ́pàá káàkiri lọ́dọ̀ àwọn. wà á fọwọ́ àfọwọ́ àmì òṣùrù látún fi sọ. ẹni ọlọ́run ní kọ́ mọ́ gbàgede ìmọ̀ ó ma ọlọ́run fún ma ó sòwú ìtẹ́ fi ṣe foundation láàyè ìsàrù gbogbo ẹni tọ́mọ̀ kan sọ wọ́n sọ ti wò ní. máa máa fà máa gàmọ́ àdáàmà máa mú sọ gbọ́lẹ̀ rí ara yóò bá tá kọ́lọ́dọ̀ àfáwà ní. àṣà gbọ́gbàdì tó mọ̀ nǹkan gbé ó gbé ilé tàbá wa ma pọ̀lú màmá tàbá jamára náà bẹ̀rẹ̀ yìí ẹwọ́ irú rẹ̀ ló àfáwọ̀ èsòkò alìkútùmù àtàfẹ́ lọ́rọ̀ ní ìsinmi mọ́ta mọ́ra àmàmà fèyí nìyí ẹni tó fi ìmá rẹ̀ bú èèyàn tó fi bú àwọn èèyàn lẹ́rù kò fi mapáná alìkútùmù pẹ̀sẹ̀ ẹ̀rù wà sọ́hàí ètò kò bá rù náà ń kọ́lá fáàmì ya alama tukọ ya alama tukọ rí òróòrò mú lára ààrẹ ẹran ẹ̀yà bá rí ààrẹ òróòrò ẹ̀rọ ọmọ àgbọ̀ ọmọ ìwà ti rí kójú ọmọ àkọ́kọ́ ọba ti mú òróòrò mú olóòrè bẹ̀rẹ̀ jẹ́ òróòrò lẹ́nu ọgbọ́dọ̀ sọ tí ọ̀dà àwádọ́ àmọ́ ọ̀gbìn tó wù mí òtò wá gbogbo nǹkan lọ́mọ tó pàtó ó lè gbóhùn lọ́dà àwádọ́ àmọ́ ọ̀gbìn فإنك يا عبد الرشيد عالم فقير بدين الله لا في رابة وتوجت بعد àgbà wọ́n lò wá òkú dáadáa tí mo rí lára wọn ni pé ọlọ́run ọmọ fẹ́ sí ipò a máa ń bo ẹ̀mí ìlú tí ó sì fi gbàgbé ojú ọ̀nà orí ẹ̀ òun ló fi jẹ́ pé mú ẹni tí ò lè láti jẹ́ lọ ọlọ́run wọ òun ló ń gbèraga gbogbo ń gbèraga àdìjẹ́ lè sílé wọn ọlọ́jọ́rọ̀ mi ọkà ló tẹ ẹran nítorí rìn ọ̀rọ̀ lẹ́ni kí wá sọ ẹni tí yọ́ wà jẹ́nà bí ẹ ṣe rí rèé kí wọ́n jókòó lé ẹbí kódà wọ́n lè rẹ́ nìkan wá pé bàbá wa máa mú ní ẹkùsẹ́ ọlọ́run wọ́n ti jà á sì gbà ọ̀wá sọ́dún tàwọn bíbà gẹ́rẹ̀ ẹ̀sẹ̀ gẹ́rẹ̀ ẹ̀dúwà bí mi ẹ̀sẹ̀ àkọ́kọ́ ó dàbí ìrẹsẹ̀ kẹta ìrẹsẹ̀ kẹta kọ̀wá sígbà tá a wá sígbà tó ní fi ìjókòó pàlùkùrá mi. ìmáàmù fi àwa mi wá fi ìrọ̀kàwá sí tààkùnrin àtà ìdàlímọ̀ gíga ti. bàbá máa wọ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ni àbúrò lè jẹ́. fílà àwa. fílà àwa mi. Sàfílẹ̀ ọ̀rọ̀sí. Láàrin gbogbo láàrin gbogbo Èyí tọ́lọ̀ ń ṣe fún yìí, àbáyédúkọ́lọ́dọ̀ lọ. Ọlọ́mọ́jẹ́ ọba jẹ́ wọn. Ẹ bí ìmúre, ìjókòó yìí tẹ jókòó ti wá, kìí ṣe èyí tá sọ ilé fẹ́ wá gbọ́ ṣùgbọ́n ẹ fi ìjókòó pán alùpùránù lé ọlọ́run sì ní wọ́n mọ́jú àmì òṣèrò máa ti là ó tún wí bò mí ọlọ́run ní gbogbo ẹni tó bá sàmọ́lẹ̀ ṣàá ìrọ̀lọ́ ìwàlítàwó ìwàlítàwó ìtẹ́kọ̀ọ́ ọlọ́run ní gbogbo ẹni wọ́n bá pọ́ntẹ́mì ọlọ́run pẹ́lẹ́ ọba pọnlé ó fi wá dáadáa fúnra ẹni ìtọ́lọ̀ pọnlé ò lè kàbùkù láyé ìtọ́lọ̀ bá ti pọnlé agbogbo lẹ́kàn tí èyàn náà bá wá pọ̀ nǹkan lé òun náà fi bí ìrìnrìn lọ́dọ̀ ọlọ́run alùkùránù ọlọ́run ti pọnlé agbogbo lẹ́kàn láyé kàlámù ọ̀rọ̀ قديم لا يمل زمنه وفائدته يزداد فيه تجملا وفائدته تزداد فيه تجملا وأظن كلام إله العالمين حقيقة كلام إله العالمين حقيقة حقيقة في هذا فقد ضل واعتدى ومن شك في هذا فقد ضل واعتدى lọ́pọ̀ sí kí bàbá wa náà ọlọ́dẹ láṣepẹ́ ọwọ́ kí gbogbo àwọn bàbá gbogbo àwọn ìjòyè tọ́jú ọ̀rẹ́ mọ́ gbogbo àlùmọ́lá òun gbogbo àwọn kọ́lọ̀ òun kó anábì ní tọ́lọ́run bá gbèrò orí gbàyà tó gbèrò orí gbàyà jà alàlàkó mẹ́rọ̀ ẹ̀yẹ ti ibi tọ́ nàta sọ́lẹ̀ ìtọ́lọ́run ó ṣe fún nínú àwọn alábàṣe rẹ̀ yóò sì fún láwọn arin iṣẹ́ tó dà ìtọ́ nàta sọ́lẹ̀ tí bá ń gbàgbé ìkẹ́kẹ́ tí ọ̀gbẹ́ owó sì máa rẹ̀ létí bẹ̀rẹ̀ ọmọ ọmọ ìyẹ̀ká sílé ọmọ ìyẹ̀ká ẹ̀lọ bí báyìí wà ní zakara bí bàbá báyìí sọpá fẹ́ẹ̀sẹ̀ ka àánú òmìnir tẹ̀lé gbogbo ti yára bọ́lọ́wọ́ bá fún ìyàbí sọ́ọ́lẹ̀ tó sọ́ọ́lẹ̀ àbúkọ́ kàyà ọmọ ẹgbọ́n náà ni máa mú òní mọ̀báṣẹ̀ òní ọ̀tún òun ló sí òun ló wá gbọ́ lẹ́yìn àwọn ìlú pé a ilé yọ̀ dá bí ó ti wá wọ́n tó kọ́dà tó tó kéde ọlọ́bí kan nìkan àwọn ajálè tó ń bẹ̀ wọ́n ti bá ti gba máìkì olùkó náà lẹ́mùsí òjìdá ìsúlára máa ń lọ ọbẹ̀rẹ̀ bí ẹmùsí ọba ní sí àgbà àdúrà bẹ̀rẹ̀ ọlọ́bá ní bísmílà àbábùsàdá bẹ̀rẹ̀ òun náà ti sẹ́mùsì Gbogbo ọ̀gá ní ṣe ọkà Kùránù kíkà wáṣe, àwọn olúmi ẹ̀ka dé. Bẹ́ẹ̀ bá ní kọ́ ní sísì kan lọ́mà, àtọ́bẹ̀lẹ́ ìkó ìtaari, lábi kí bàbá máa látàrí onítọ́lọ̀ ṣe fún yí. Àwọn àtúgbò àwọn bàbá wa, àwọn àgbẹ̀ ìsìn àwọn bàbá àbúbákà tọ́lọ̀kú tí yí àti gbogbo àsàmàrí àdín tọ́lọ̀kú tí ẹ̀yìn bàbá ọlọ́run àpadà sí agbúrò mi tọ́ sí yẹn àmọ́ ọdún sẹ́ríta akọrin ẹ̀lẹ́ẹ̀kan ó ní kọ̀wé yà ní Mustapha ọlànàbí àrùn ànàbí lágbára ọmọ wáyá ó ní bí sọ́hábì ó ní rírọ́ta àmọ̀rú ànàbí lágbára náà bí sọ́hábì mà ní àṣà àbílà mà kó wọ́sọ̀háàbà bí rọ́pí nínú akúyà anábì àtàwọn sàábì gan ọba àwọn alágbára wọn ọlọ́run ní kíni ohun lágbára wọn ọlọ́mọsàlẹ̀ máa pẹ̀lú yìí láti tóbi ọlọ́run nígbà wọ́n ti kí gbogbo wọ́n ti kí ọba mi náà ẹgbẹ́ náà ti dọ̀gbọ̀ wọ́n kí wọn mọ́ bàbá máa àbí ọ̀dà bẹ́ bàbá wọ́n wá kí àwọn ọmọ ìyá mi tí wọ́n ní lóko yìí mss dàbí lábẹ́ ìdarí bàbá wa imam ara níṣẹ́ bàbá náà lọ́lọ́m sí alhamdulillah ọba tó sí lọ́mọ àlùbáríkà fún bàbá àlùbáríkà yìí ọlọ́wọ́ jọ máa pọ̀ sí ó sì sẹ́yìn náà lẹ́ni tó máa bá jẹun ẹmọ ọwọ́wẹ́ ẹnu ní ọmọ wọ́n wẹ̀ ó sì ń dojú ogbò kárùn-ún wọn tí ó láàdì tí ọ̀bá ti mọ́ wọ́n wẹ̀ eh. onírú bàbá bí lè jókòó báyẹ̀ lẹ́lọ́lọ́mí ẹ̀ lè mọ́mù ní wọn ò lè wá bẹ́ nítorí páwọn náà sí kíni wọn ọmọ wọ́n wẹ̀ ọba tó sí lọ́mọ àlùbáríkà fún bàbá ẹ̀sìn náà lè ń ka ìfẹ́ sí ibi èyí ibi ẹnìkọ̀ọ̀kan yìí náà tẹ́yìn náà tó ń kọ ọlọ́run ìjọ yẹ lẹ́nu àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run lọ́lọ́ bá kádàrá tí a wà ní ìlú òkú lónìí agbàpẹ́ agbára ọlọ́run ọgbà alágbára lọ́lọ́run lóòótọ́ làwọn ọmọ ìyá ti ṣiṣẹ́ pọ̀ lórí káwà ń lú ìlónìí ṣùgbọ́n ní àná mẹ́júmọ̀ ọ̀fẹ́ yẹ̀ kódà òmúra táwà múra gbogbo rọ̀lẹ́ àná abẹ́kùtàlà wà múra láàrẹ̀ ń pa wà

ṣùgbọ́n lọ ní káwọn àpìyàn àkùkọ ìdí sàṣe mú kódà gba tó ń ní kẹta tó wọlé tí ṣẹ́ta ń bọ̀ pé gbọ́gbàmù àtó wà wọ́n bẹ́ẹ̀tì adúgbọ́lọ́dọ̀ ọlọ́run wípé òkú lọ́lọ́run ní fẹ́ kéèyàn ó máa sọ òní ó máa torí dáǹsọ lókò ìkọ́ni ara wa alábẹ́ta ṣùgbọ́n lọ́rùn lè nǹkan sọ lókù ìtàrà òkú mú òun lọ̀rọ̀ ọjọ́ tòní ọba alágbára náà àdúgbò fún ọ wọ́n wá kó gbogbo jọmọ́ pátá tí àbùjókò yìí tàbí sàpọ́lé àkùrán bí àwọn adébí ibi àríyànjú kan lọ méjìlá àwọn ọmọ mímọ̀ wá sí lọ́nà

yóò jẹ́ kó sí aláǹfààní ọ̀rọ̀ ìrìnàjò ìrìnàjò tí ó kàn wá òní ní sọ̀rọ̀ yìí ó sì tó sọ ìrìnàjò tó tá ń lọ torí bí a wà yìí a bàbá tí wọ́n wí fún wa pé bí ìgbà tí èèyàn ń rìnrìn àjò ọmọ ṣẹlẹ̀ sí àjò ti play pọ̀ tí èèyàn wá ní transit ọmọ ìṣẹ̀lẹ̀ pọ̀ bóyẹ̀ yẹn lọ lágbójúwé ọlọ́lù workshop ọwọ́ plane láti Èkó wọ́n wá lọ́nà Abidjan ní ọgbà oní transit l'Abidjan ó retí bàálù bí tí ó gbé láti bẹ̀ máa lọ sí workshop workshop ní Mauritania torí kò sí ọfẹ́ ìwọ́n bẹ̀ yóò sì rìn rìn láti Nàìjíríà lọ wọn fẹ́ ní bàálù tààrà lọ sí lọ sí Mauritania èyàn ọ̀dà bí jẹ́ kó tó rú àti bẹ̀ lọ ọba wá débẹ̀ lọ́bá tó gbogbo ẹrù kalẹ̀ oúnjẹ ọjẹ́ náà owó ọ̀nà náà kódà àtàwọn ọmọ ẹgbẹ́ pásítọ̀ sí wọn ní ti jẹ bàálù bá dé náà bá lọ́yá alákùnrin ó sì yà ní tọ́wàá ibi táà ń lọ kọ́lá wà yìí ìrìn àjò táà ń rìn bọ̀ láti wa òun la ní sọ́pọ̀fà ó dùn ó díẹ̀ láàrin ìyá kọ́kọ̀rọ̀ tó tó wájú ọ̀ ọkọ̀ tí ó sì alọ gara lọ́wọ́ kò síbi tí ò ti lè wá bá wa ọkọ̀ tí ó gbà rìnrìn àjò yìí owó ọ̀sẹ̀ ní ìdí pé à ń lọ gára ìjùlọ wọ̀ kò síbi tí ò ti lè wá gbé ọmọ èèyàn kò síbi tí ò ti lè bá ọmọ èèyàn kò síbi tí ò ti lè gbé ọmọ tí ò ti lè bá ọmọ èèyàn kìí ṣe dírẹ́bà tí ó ti ń wakọ̀ rẹ̀ àjò ọ̀káwó tàbí kápẹ́ ẹni yìí kí ló ti jẹ́ láyé ìyà yìí pọ̀ tí ẹ̀bí ilẹ̀ díẹ̀ kọjọ́ ọ̀rọ̀ ó bàbá ọmọ ilé ìwọ ọba gbèrè àjò ó kéré tí ó sì já ọ̀nà ọ̀kan yóò ìrìn àjò ní ẹlẹ́kẹ̀ẹ́jì omi rẹ̀hìlátò lè kọlọ̀ òjì rẹ̀hìlátò ìrìn àjò gbírí alọ́ padà náà tàbí wá bẹ̀rẹ̀ sẹ́mí míì lẹ́yìn èyí tàà ṣe yìí torí ẹ̀mẹ́ ìdáwà làfáàfin ní wọ́wọ́lọ́yì àmọ́ wọ́lọ́yì tó fi dáwà torí ìyàwó ta gbé láyé torí ẹ̀jẹ̀ ìdáwà àwọn oníjẹ́mi àti ẹbá mọ́ torí tẹ́ ìdáwà ni ìmọ̀ kú lè kú làmá tó pẹ̀lú wà náà mọ́ tá a mọ́ ni làmá tó wà ní àbátiyàmọ́ wà làmá tó pẹ̀lú wà náà kódà àbátí ọrùn àbátí kojú wa àyíkọ́ tí wa la torí jẹ́ torí ẹ̀dá wa òbí ọ̀dẹ̀ kankan àbákan máa ya júlẹ̀ ní pé ọmọ ẹ̀dẹ́ ṣùgbọ́n àmọ́ jẹ́ torí ẹ̀dá wa ẹ̀rọ wá ní pé a sùn ní ìsìn àtùdí lọ́la a ti mọ plan dáṣẹ lọ́la tọ́mọ èèyàn bá máa ń torí ẹ̀dá ni làmọ́ bàbá àbá ti ya fọ́nú fọ́ra ìjẹ́ àdáwà fún tó bá jẹ́ pé òyú nù òyúnú kúrò obìnrin táàmù wà áàmù tó dùn ríra wá ojúmú ojúmú kéèsè dábí wọ ọkọ̀ tí òfin pa wáyé tó dùn rú wá bá dáa tí ó torí ẹ̀dá wa sáyé ni táàmù táàmù wà áàmù àbáyé olùkúrò obìnrin sẹ́kùn àbádàmú ní ti torí ẹ̀ màmá tún iṣẹ́ torí ẹ̀dá wa kájẹ káàmù kí bó dé ó sì pàpà wọ́n débi àjẹ́ ọ́ ti sọ kò sí tó ṣe fún wa tó jẹ̀bi wa màmá tún ó ní àmì ọlọ́run ni ọba tó dára lákàlí mọ́ọ̀tà wọlé àyáàtà. tọ́bàkà pàwọ́lá ìsọwọ́ akóńgbóhùn sí dápé ẹgbẹ́ ìwọ ọmọ òun lòun tún fi di lẹ́gbẹ̀ẹ́ pé ẹkún dèlè. méjèèjì ìlàjọ ṣe kí máa ṣe dáadáfọ̀. iná àlàtúndà ẹkún kí ẹkún dèlè ma màmá tún ma tún fún màtọ́ fún fún màá ṣùgbọ́n ìtẹ́ torí ẹ̀dá wa kìí ṣe tó yẹ kó kú lóòrùn ikú wà ní màmá tún fún màtọ́ ọ̀rọ̀ ìyájú fún màá ṣùgbọ́n ìwọ́n tó ti ń jẹ́ ọwọ́ lójú ọrùn orí ìyá ń gbélé ọkàn ríra rẹ ọjà àbìkan tó rí rẹ̀ nìkan lẹ́gbẹ̀ẹ́ kú náà torí ẹ̀dá wa màmá tún káfẹ́ yàjú kámẹ́rìyà màmá tún ọ̀nà torí ẹ̀dá wa káfẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a ti rí sọ ma náà torí ẹ̀dá wa màmá tún etí tá a fi ń gbọ́ràn kọ́ mọ́ gbọ́n kẹ̀kẹ́ mọ́ ọ̀nà ẹ̀dá wa màmá tún ọ̀nà mọ́ oní ẹ̀tọ́rí ẹ̀dá wà. màmá tó kò mẹ́kọ́ fún kò mẹ́ ṣíọ́. ọ̀rẹ́ kò rí kò sùn bí n bá rí ìnílé jẹ bí n bá rí ìnílé mu kámọ́nà tí ẹ̀ wá. màmá tó ilé ta kọ́. kò máa ń sọ pé à ń lọlé à ń lọlé gbogbo ọlá jókòó yìí ilé ọjọ́ lọ́la wà yìí àbílẹ̀ ìtàláwà àbílẹ̀ bàbá mọ́ ilé ọlọ́run lọ́wọ́ alùbáríkà rẹ̀ ló kú lọ́rọ̀ wọ́n yìí sílámù bí ipò tí wọ́n bẹ̀ àjúrà àtọ̀bí ṣòro bò lè kìtìlá

nígbà kan tí ó jìnà ní ọmọ jìnà kémi náà ọmọ mú jìnà wọ́n gbé wá kó omi gúúsù rí ayé tó ọ̀tí ẹ̀lẹ́ ti dúó débi tó sún bẹ̀ wọ́n gbé wá kó omi gbogbo ọ́pùsẹ̀ àwọn mùsákàfà mùsákìrì àbàtì. ilé tá a kù. ìlà tẹ́tì ìtura. ilé tá a rẹ. mùsákìrì àbàtì. ilé tá a paná sí. ilé àbàtì ìtura bí. ilé tá a fi mọ́lò táìsì ló mábù. kó lo kí ni kó lo mábù. mùsákìrì àbàtì. ilé tá a ṣe ní gbogbo ọ̀ṣọ́ ọ̀tọ̀ ní ọ̀tọ̀ ní àwọn fisters room àbí ọ̀tọ̀ ni master bedroom ọ̀tọ̀ ni dining room ọ̀tàrẹ ni wọ́n ọ̀dọ́ gbogbo ẹ̀ ìjẹ́dọ̀ ọ̀dún níjọ́ tí wọ́n gbé ọkú kó ọ̀bẹ̀ mú bá ti rú ìjẹ́ dára fún níjọ́ tí wọ́n ti àwọn orí pẹ̀ èpẹ̀ tí ò ní rírẹ́ kò ní rírẹ́ kò fi bíríkì wọn àwọn àfitò bọ́bàrú jẹ́ ọmọ ayá mi ò tí kọ́lé ọ̀rọ̀ alẹ̀ kú ti nílẹ̀ ìbínà ti mi ò tí ìrọ̀lé tí ò tí kọ́lé tí ò nílẹ̀ ó ti mí ilẹ̀ kálùkù náà nílẹ̀ tí wọ́n sí sí èyí ò ti wà ayé òní sáárún a tó ìyàn bá kú wọ́n bá kú nípin ilẹ̀ tí wọ́n sì sí wọ́n pínlẹ̀ fún ọ nínú ilé yìí gbogbo nàìjíríà tí wọ́n pín ọ jẹ́. kò ló bí ní oòrùn ta fàyíntọ́ láti dùn ún máa ní àlá àlàfínà àti bá àmà àmúrù. ọjọ́ kan bọ̀ tí àlùfáà ní wọ́n yúsùlámù bí i nítorí ẹ̀dá wọn a ń bẹ̀rẹ̀ ìrìnàjò wọ́n tó à sínú inú ẹ̀pẹ̀ nígbà ẹ̀rọ ọlọ́run bà mí jù láyé òun ni jọ bàbá mi kẹ́ tí mo ṣe máa mú wọn rí ní mọ́sáàsì wọn ààrẹ mùsùlùmí ìwò ní ẹgbàdà nígbà kò láyé ẹta pè láàrẹ mùsùlùmí àwọn bàbá wa ìmáàmù yẹn fi ẹ olùsíjà àbẹ́ ọmọ akọ́lù sí dáre ọmọ akọ́lù sí dáre torí yóò kúta bí ó ṣe kò ní lè ṣe níjẹ́ ọ̀kan kan bá ṣẹlẹ̀ mọ́sáàsì tá a fẹ́ tó kan tó iṣẹ́ rẹ̀ ẹgbẹ́ òṣèlú owó lọ kò lè dáre nítorí ọba bá kú ọ̀rá yẹ̀rẹ̀ wọ́n lọ́pàá rẹ̀ màdúrà wà ní dáa àrọ̀rá fi sọ́bẹ̀ àfihàn ìdọ̀tí ààrẹ mùsùlùmí agbé alátorí ó ṣe à wàyú sí lágùn bí yàrá tẹ́lẹ̀ kó léwọ̀ máa jù àwọn ẹgbẹ́ múláńdé lọ ìlànà ìfẹ́ ìlànà ìfẹ́ yóò sẹ̀kẹ̀lẹ̀ àti ẹ̀nà lọ́jọ́ kan wọ́n yóò sílámù bí màájúra bàbá tí lè bàbá tí túnyà tó bá jẹ́ pé bí tá ń lọ ó ṣe mọ́ màá lọ́ni àwọn ẹ̀nà òde ọmọmọmọ ìgbéwúrì ìrẹ̀gbẹ̀ yìí tá ń bá bá fẹ́ràn àfá wa dé ó yá pé ẹba fẹ́ gbé sàárẹ̀ ẹba ń gbé tààfà mi sẹ́gbẹ́ kìí sí ìrìn àjò tí bàbá ń lọ tí wọ́n mọ̀ lọ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n kò bàbá bọ̀. tó ṣẹlẹ̀ tí bàbá kú tọ́mẹ̀ náà kú tẹ̀lé dọ́kàn náà tó mú lọ wọ́n kò bàbá bọ̀. àbí Yorùbá mi yẹ kìí àjò tí èèyàn rìn tí mú ìyàwó dání kódà mo kẹ́rẹ̀ àwọn ìyá mo kẹ́rẹ̀ àwọn ìyá tọ́kọ bá fẹ́ bí ọkà lọ́dún gbà ah, ọmọ náà ní tọ́jú àwọn ọmọ yìí tọ́jú àwọn ọmọ yìí àdúgbò ẹ̀kọ́ yà ah, ah. pẹ̀lú ẹ̀tọ́ èmi náà ọmọbìnrin obìnrin lọ́mọ máa tọ́ kódà mẹ́fà ní wọ́n máa tó àwọn yóò gbà pé káwọn ọkọ ọkọ lọ abẹ́ ẹ̀kọ́ náà yíya tọ́rọ obìnrin lọ́mọ máa tọ́jú kìí sí ìrìnàjò tí èyàn rìn tí mú ìyàwó ẹ̀ lọ kìí sí èyí tí èyàn rìn ìyá tí kọ̀kọ́ tí kọ̀kọ́ márédé lọ wọ̀nyí sílámù bíi mahadura wọ́n jọ èèyàn sínú sáré mahadura lẹ́nìta àyàn lónìí wàhídá lóhun nìkan àhátọ́ bí i àhátọ́ bí i ṣòro òní àhátọ̀ bí ìṣòro òbòlì ìkìtìmá onírànà àwọn àlejò bí yóò rí láyé lè lọ́wọ́ àwọn àbábà níbẹ̀ ó yàtọ̀ fọ́ wàtàjọ́ rí àwọn tẹ́ yóò rí àhátọ̀ bí ìṣòro òbòlì ìkìtìmá Orí yàtọ̀fà fún ọkùn mọ́lákùn lè mọ́ òtù, ọmọ tún yá padé lọ́wọ́. Ìjọ́ torí ẹ̀dà wọ sáyé nu kakú. Máa fẹ̀mí wá lọ. Ìtẹ́lẹ̀ tẹ́lẹ̀lẹ̀ náà láàfùtù. Kéèyàn ogun fún mẹ́kọ̀ọ́ ìdàgbé olóòrùn. Akúntá àyíwò yẹn kọ́kúrú. Agbèsínú kíni? Akúntá wọlé. Akúntá wọlé lẹ́yìn tá a bá wọ́n rẹ̀ ta tó bá a ṣírò ọlọ́run tún jí gbogbo wa dìde wàtàbí kò wà áwà lónìí ẹ̀bọ̀ ọ̀rọ̀ àpá ní èyí tá ní ìjẹun kẹsẹ̀ tọ́rọ̀ ọ̀pàá òbí kún wà àwà nù onírànràn tí èyí ó rí tí ó wò tí ó kàwọ́ mọ́ ní pé nǹkan ṣe òun. pàtàkì mọ́ ọ̀nà ló fi gbé mi. wà á hábà náà. ní tí mi yà tí èyí ó sì máa gbà tí ò ní máa ti mi o. ọ̀mẹ̀mẹ̀ tó tóbi. ìyá omi la ṣì ní ìtọ́jú ẹ̀mí láti rí já lọ. àlùfáà alẹ́mẹ̀ àti ẹ̀ka tají lìyàwó la hásírì ọjọ́ bá ní wọ́n gbé àdìdẹ́gbà aláàdìdòkú náà àdìwọ́nù sàárẹ̀ tán àmì ríjálù gbogbo àwọn tí wọ́n sùn tí wọ́n owó tí wọ́n mójú tẹ́sí ọlọ́run lọ́sàn-án lóru torí irú ọjọ́ ní ẹ́fídà pàṣọ́lá ní ọ̀jẹ́bì ń ṣeré ìlàwọn ẹbí kírun kan tí wọ́n pàdé jẹ ní tí wọ́n bẹ̀rù lọ́jọ́ sí nǹkan olè lìyàwó mẹ́lẹ̀ áṣírí lìyàwó mẹ́lẹ̀ áṣírí kọ́ lìyàwó mẹ́lẹ̀ áṣírí jálù bàbá tí ń gbọ́ rìjáàlì ìlọ́yẹ ká jẹ́ àwọn èèyàn gidi ní ọmọ ìjì lọ́lọ́wọ́ máa ń fi rìjáàlù lórin rìjáàlù látúlé rí ń pé wọ́n látìjà wọ́n látìjà fi rìjáàlù yuhibbuna an yatatahharu wallahu yuhibbul mutahhirin li yawmil hasri li yawmil hasri qad níjọ́ àlùkìyàmà tọ́lọ̀ wọn kò gbogbo wa dìde òun làwọn àwọn èèyàn àwọn akọni àwọn ọkùnrin torí ẹ̀ ni wọ́n fi ń ọdí àmì láti kéèsì pé rọ́lẹ̀ àwọn ilé ìmọ̀ rọ́lẹ̀ pọ̀ ẹgbọ́nà ọ̀kálẹ̀ ẹlòmí ìkà àwọn kíkí kún ní rọ́lẹ̀ àtàyí mójú tó sẹ́ ìpàtàkì iṣẹ́ ẹgbọ́n ìdẹ̀fìkanẹ́ ní ọdún lọ mí nìsí torí ọjọ́ náà ń sọ yìí ni wọ́n fi ń kírun tún ò fi parun jẹ́ wọ́n sọ ọmọ òun lẹ́bi tí kálùkù fi parun jẹ́ wọ́n ọmọ alìkíyàmà tí wọ́n bá pa wá láàṣẹ nǹkan kan tàbí pọ̀ fún wa pé ká má ṣe nǹkan kan káyà yà ń bẹ̀. ṣùgbọ́n wa àròyé àwọn ìyára sọ̀rọ̀ wọn yẹn tí wọ́n sì ṣe fún ọjọ́ alìkíyàmà àwa ní tiwa tí wọ́n bá pé kìnnìtọ́lọ́hún fẹ́ rèé èyí tó lọ́wọ́ ọ̀fẹ́rẹ̀ iṣẹ́ sí ti wá ká áhà nílẹ̀ ká. àbí àyíká mú níyà mú ká nílẹ̀ ká àbí àyíká mú níyà mú. bí àwọn àsáàbùlì káàbì lánàá àwọn àsáàbùlì káàbì bò làwọn ṣe ní àyíká ọmú. àyíká ọdún níyà mú wọ́n yà kúlẹ̀ bá sí yà kúlẹ̀ bá ṣùgbọ́n níyà mú wọ́n ti sọ̀rọ̀.

mọ̀lẹ́ka kú fi gbogbo tí òfò lọ́dọ̀ yí gbà fi bọ̀ wá páyín bọ́lá kò lòó ti lọ́lọ́ sọ ṣùgbọ́n nù kí ó dáa bá lọ́dọ̀ bàbá táwọn náà múnú Israiliyat wà ní àsàrà ìlú kò sí ní jẹ́ àsàrà ìlú ìtọ́lọ̀ ń pè ní mẹ́là ọlàwà náà sí gbọdọ̀ pé màlẹ́kà gíní màlẹ́kà kùlìyàtà wà fàágún kùlìyàtà wà fàágún mẹ́lẹ́kùnrin náà ti lẹ́bí òkè lẹ́bí kan fún mẹ́lẹ́ arábìnrin kí ló dé tó ní jẹ́ kọ́ dẹ̀ tí a pẹ́kọ́ pa ó níbi nínú àdísì tí Abu Hurairah gbà wá ó ní làmá àrádà Allahu azza ayàwókà Adam ń gbọ́rọ̀ pẹ́ ọwà ní dúrọ́rù lẹ̀lẹ̀ lọ́fọ́ tí wà bá wọ́n fi létí ó ní gbọ́rọ̀ ń fẹ́ pa tọ́fẹ́ tọ́fẹ́ dá bàbá wa Adam bàbá wa Adam ń adádámà láti mú nǹkan méjì nǹkan méjèèjì ló sì láàyè ibi àti mú ibi tó ń dàbà láàbúwá adá látara àbàtà adá látara èmi ṣe ọ̀pọ̀lọ́ nípọ́lá máa sáwọ́ ikú ọlọ́run nígbà mọ́ dẹ́dà rẹ̀ tán tó ọlọ́run ìwọ̀n ẹ̀mí ìsìlá ó fẹ́ nǹkan méjì lè dáadáa mọ́ ọdá láti mú àbàtà ẹni tó bá jẹ́ pé ìdá àbàtà yìí òun ní gbé káàkiri irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀tẹ́ ìkẹ́kọ̀ọ́ wájú ọ̀rọ̀ yóò máa ló ìgbà tọ́lọ́ subhanahu wa ta'ala tí ń júwe fáádámà wípé àmà yàtà alhata alal insani olómọlò inú mi náà dáa lábẹ́ àkúnṣe àmà kankan ní ìfúka tẹ́mi ìtọ́lọ́rùn sí lára tí ọ̀rẹ́ mi ìtọ́lọ́rùn àbàtà tí ó máa gbé kiri yìí kò ní jámọ̀ kankan wájú ọ̀nà torí gbogbo ọgbà tá a dámọ̀ ń bẹ ní kìkìdá àbàtà tí ń jẹ́ bàtà tẹ́mi ò tí ìdára rẹ̀ kọjá mọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nílẹ̀ yàkùn ṣe é ọlọ́run ló ti kọjá lórí ádámà inú mínà dáhàrí àwọn bàbá wọ́n tàbí sírùn bẹ́ẹ̀ jòkó ní inú lè yẹn inú àrọ̀ ni mọ́ túnmà eléhùn túnmà ogójì ogójì ọlọ́run ládámà ogójì ọdún ló fi wà bẹ́ẹ̀ fi gbọ́rọ̀ gidi lábúyà kó ń ṣe As time àṣetáni wọ́n dẹ́bẹ̀ ń fọwọ́ ìpé kí lẹ́nu ètí lọ́nà bẹ́bẹ̀ yìí kí lọ́wọ́ ètò ọba kàtàkì àlùfáàwá What wọn lọ́nà wọn lógójì ọdún tó lò yìí gbogbo ọdún mọ́kànlélógójì òjò tí rọ apá òjò bàdújẹ́ ọdún kan tó kù tí èkó gójì òun lọ́nà ní kójú òdùn ọrọ̀ bó ti pọ́dún kẹ́lẹ́lẹ́gbẹ́ ọdún ló fi jẹ́ pé tọ́mọ èyí ó rí láyé ẹ̀ tí ó bàánú jẹ́ ọ̀pọ̀ jù tí ó gbogbo rẹ̀ lámúyàkún lámúyàkún ṣe yá mọ́tì kú wá ogójì ọdún ló fi lò lórí pé kò jẹ́ kẹ̀kẹ́ tí sì ń já bàtà nígbà míì inú a máa túmọ̀ nǹkan míì ó lè túmọ̀ gbogbo ọdún tílé ayé lò ọlọ́ọ̀tọ̀ pánábí ádámà nígbà ó lè ní nínú ọgbà àjánà ọlọ́ni ọ máa lọ́ọ̀lẹ̀ ọlọ́ni làkúnbílẹ̀ arìbí mustaqarr èyí tẹ́ gbẹ́nì tí wà dámà àti àwọn ohun gbẹ́nì wọ́n ègbé gbẹ́mí èyí gbẹ́sẹ̀ orí kúkú àìgbẹ́gbẹ́bí àwà gbogbo ẹni tí ń wà a sì àmọ́rẹ̀ yìí pé ẹmọ́jẹ iṣó ẹ̀jẹ́ ibi tí ẹ̀ṣẹ̀ ń pamọ́ ọlàkúnbílá ní mọ́sítà kọmù ibi tẹ́sẹ̀ tó pọ́tẹ́ ilẹ̀ gbégbé orílẹ̀ ní ẹmà ẹwà mọ́ lórílẹ̀ lọ bàtà onílẹ̀ inú oníjọ́ tọ́lọ̀wọ̀ láyé olùmọ̀ ń rìn lójú ọ̀nà kan wọ́n wọ wọ́n wọ wá màtá ń nínú sáà wọ́n gbé lépè iye ọdún táyé ọ̀parẹ́ àwọn ọlọ́mẹ̀rún ọ̀tàkàkídà ọlọ́run sọ fún apẹ́nà láàrin dàwó ilé mọ̀ sáà kẹ́ni kan àwọn sáàbì ẹ̀kọ́ pé iye ọdún rẹ̀ aṣọ tó kọ́ tàbí ẹ̀rọ ọlọ́ tí wọ́n ní ìdàwí inú kẹnu inú kẹnu iye ní pé gbogbo nígbà mí inú a máa jẹ́ ọdún kan títí sọ̀rọ̀ ìgídà nínú ọlọ́ni tuntun ó á ní

hìínà tó sì lè oòrùn nígbàlẹ̀ bá máa yí wà hìínà tó sú àti gbàlẹ̀ bá rọ̀ kí lè lọ ọjọ́ hìínù náà èyí mọ́ bá lọ ọbẹ̀ ní ara àtà alàlì ìsà ẹni tí ó bá jẹ́ pé abẹ́lẹ̀ ẹgbẹ́ kan tàbí dá Adam ní ń lò láyé òun ní àbàtà orú ò ní jámọ̀ kankan wà ní yóò lè dẹ́kẹ̀lẹ̀ torí pé bí adámọ̀ ń lò tẹ́mi ò tí ìdá rẹ̀ lábúlà kó ń ṣe á tàbí kó rọ́ òun lẹ́ni tí ọ̀dọ́rọ̀ mọ̀ ìdí ń lò ó ká ibi ní àbàtà olóòsì máa bá rẹ̀ wájú fi súfúlé ìdẹ́lẹ̀ ni wọ́n máa bá rẹ̀ torí tí ń gbé káàkiri bí a bọ́lá ti mú ilẹ̀ náà wà báyìí ẹni bá wá bì kejì kún rúwò tọ́pọ̀ ẹ̀mí kún kí ṣe ọlọ́run ní tó fi ìmìnirú ní wà ẹ́nà lọ níbo lọ́lọ́run sí wà átàmọ́mù àkàràmọ́kúnlọ́wà níjọ́ tánàmì ìṣẹ̀lẹ́wọ̀ fún járíà arábìnrin kan tí a fẹ́ àkídè gbọ́dọ̀ kó òun sẹ̀mí ayé yẹn anábì òkun wọ́n bílẹ̀ rẹ̀ pẹ́sí máa ń ṣe tàájú mm-hmm. kálẹ̀mọ̀ tó mú mi ni òbílẹ̀ rẹ̀ pẹ́sí máa ń gbà wẹ́ monday thursday kálẹ̀mọ̀ tó mú mi ni ìtò òbílẹ̀ rẹ̀ tọ́nà ọ̀rọ̀ àkídà lórí lọ́wọ́ bí wọn gbàgbé anábì gbóbi ní ilé rẹ̀ pé ayinalọ́ òun náà wọ́n pè ní hadith jariya ìwọ́ obìnrin ìbọn ọlọ́run wà obìnrin oní fi sáàmà sáàmà lọ́wọ́ ànábì wa sọ fọ́kùnrin pé ẹ̀tẹ́kà fa iná ha mọ́mìnà ẹ̀tẹ́kà fa iná ha mọ́mìnà lọ́bọ́kù lọ́wẹ̀ mọ́mìnà ọ̀rọ̀ ma bí ọlọ́run wa bí nǹkan ọba kọlu yẹn kò ní kọ́lọ́run sí sáàmà sáàmà lọ́wà ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ lọ kíríkà gbogbo wa. wọ̀rọ̀ máa kún ẹ̀dà máa kún tó. mo gbogbo ẹgbẹ́ wà lórí sámà ló sì wà bí ìkọ̀ àbáṣẹ́ èèyàn kò gbọ́dọ̀ tako pé ọlọ́run ò sí sámà ẹranko gádà mà pé sámà lọ́lọ́run àìrà àwọn ẹranko kan bẹ inú ẹni ràkúnmí wà ọlọ́run fi ní àbàlá yẹn kò rú nẹ ilẹ̀ ìbì ọlọ́run náà àwọn ẹwà bíi mẹ́ẹ̀ẹ́dógún bẹ lára tí ò sí lára ẹranko mi láyé nínú ẹni pé àwọn sunkún ẹ bá bá gbé tó bá yọ́nù máa ṣe la omi yìí ó sì wà nù ṣe sí ẹ̀ tó bá rí nǹkan tó bá a máa gbójú sí sánmà dání pé ẹgbà jọba wa mọ́lé o tí tún fi ọlọ́run gbé nǹkan mi ọlọ́run àpò náà níbi àkùnrin sí dà tó ní nǹkan ti ṣe. jálọ́lọ́ rẹ̀ dà tó lò lẹ̀kùn tó ń lè orí nǹkan ti mú tí a bí lẹ́wọ́ lé ọlọ́run tó ní lómi tó ń lọ́pọ̀ sí ọlọ́run nǹkan ti sí ń tẹ́lẹ̀ gbogbo tó dá gbogbo nǹkan sàmà ẹni bá wá fi ìran kejì nínú

èso. nígbà ọlọ́run wá dá ànábì ádámù tán a fẹ́ sọ ìdí tí màlẹ́kà kú fi gbaṣẹ́ nípa yìí àìsàn bẹ̀rẹ̀ rẹ̀ àjò ní ọ̀rọ̀ ẹ̀tọ́ fẹ́ máa pààyàn lè afẹ́ sọ àti mọ̀tàwà tó fẹ́ pa nígbà ọlọ́run dáadámọ̀ tán hmm. ọlọ́run gbé màlẹ́kà màlẹ́kà kan dìde mìíràn hàmàlà tààṣì nínú àmàlẹ́kà tí wọ́n ń wo kó àlẹ́ara sí àwọn gbogbo lè lẹ́dáwọ́ tó bí ọ̀rẹ́ ó ní wọ́n fún mi ana mọ́làká ní àmàlàtà wọ́n ní ìròyìn ẹyọkẹ́ nínú àmàlẹ́kà tó ń wo kó àlẹ́ara sí ẹgbọ́rọ̀ tó kó ní yọ̀ǹda wọ́n fi kọ́wọ́ náà lẹ́kọ̀ọ́ pé tọ́ bárásì ní ẹnìkan ọ̀kan gbọ́dọ̀ máa tó kúrúkúrú bẹ́ẹ̀ni kan mọ́ owó nílé lọ bá jáde ah, àṣìbísí máa ń ṣe tàà àṣọ́yẹ pẹ́lú bá ẹbá dé yàrá ẹni kàbá yìí lọ́nà lẹ́tì bí sùn ọlọ́wọ́ ó tó àṣìbí tiẹ̀ náà alábí ọ̀pẹ̀dẹ́ ọkàn máa ń wí lọ́nà bó ṣe dáa tó náà ó tún ní mùsùlùmí náà yìí wọ́n yọ̀ǹda fún mi

òun ló fi gbé òkú àlẹ́ ara sí wà mọ̀sáfàtù bẹ́ẹ̀rẹ̀ ṣámátì ọdúnnì yìí wà kátìpì yìí masírata hamsi lìtọ́ ìrìn masírata hamsi na àm alàbò etí rẹ̀ báyìí ṣáàmà oníbi àwọn ìyá wa máa tí a máa fi ìrìn sí onílàlàfo eléyìí sí èjìkẹ́ tá a bá rí tó yára tó lè fò tó lè yára tó bá bẹ̀rẹ̀ sí ní máa fò láti bí etí débi èjìká yìí nígbà ọ bá rin ìrìn àádọ́ta ọdún ní ó tó déjìká ọlọ́ta sẹ́lẹ̀ wọ́n máa kọjá lọ àìmọ́ bọ́lọ̀ sí tó rà mẹ́sẹ̀ àwọn mẹ́rin báwọn ni ọkọ̀kọ́ rù àlẹ́ àrà sí yóò tún fi mẹ́rin kún tọba dídọ́ àlìkì àmà ló fi níwà yá nílò àrṣà rọ̀síbíkà ọkà òfìyàwó ìlú tọba dídọ́ àlìkì àmà yóò fi mẹ́rin yóò di mélòó àwọn àpá àwọn ọkọ̀ wọn ti dábìsí bọ́ọ̀ mọ́ mọ́bùlẹ̀ wárọ́ kiri ẹlòmí eléòmí fò mẹ́bí ẹ̀sì owó kọ àwọn màlẹ́kà tó lọ́wọ́ àdára sí ilé ìsìnkú se lóòrùn ní rùkú tọ̀ bá rùkú ẹlòmí àlóòrùn ó kàwà sí àbùkà àmìkà wọ́n máa pẹ́ ní òbí ìmọ̀ ẹ̀sìn mẹ́lẹ̀ òbí léèrè pé kí nìyàtọ̀ kàbílẹ̀ àti bàdì ọwọ́ ìdánwò àwọn pàṣẹ gbé ìmọ̀ ìyàwó bẹ́ẹ̀ èyí ò wá jẹ́ kàbílẹ̀ tí ó dùn nínú tí ó fi mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ọmọ lèlẹ̀ ìlú òsì kàtàtà àbísí àmẹ́jọ ni kálà bílà kálà bá bílà arúwà bílà arúwà bá bílà ṣádà bílà ṣádà bá bílà ṣàdádà bílà ṣàdádà bá bílà ọjọ́ mélòó ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ bá mọ̀ ọkàn má kàkàtí àyíkó ọmọ kó sì máa láwọn àpé mo ti mọ̀ ara pé arábílà sẹ́lẹ́dábílà arábílà àdúrà bàbá gbà oríkórí mọ́fọ̀ torí ìdùnwú ní lórí èmi lẹ́pẹ̀ ọlọ́run wá mú màlẹ́ríkà yìí ìkánú wọn náà tó rú àyára sí olúwọ́rọ̀ mẹ́fẹ̀wà yá tí ìtùnà ẹlọ́gbìpẹ̀ wà ní sílẹ̀ẹ́lẹ̀ fọ́là máa wà lè yá kúrà nígbò ó délẹ̀ tó fẹ́ bu èèpẹ̀ kọ́ láti àdúgbò ilẹ̀ bá bá sọ̀rọ̀ e- ilẹ̀ ní àṣẹ́lúkà bí ilẹ̀ ní àṣálàkà ẹni ọ̀rọ̀ náà mi bìọ́ mọ̀fẹ́ni tọ́rọ mi bìọ́ alátàbúrà ní ìmìnirí yóò àṣẹ́yà lónìí tó mọ́mù kankanù dákùn ó ní kí ló dé ọlọ́mọ pé tọ́ba ti tó mú inú mi tí wọ́n fi ṣẹ̀dá mí wù máa ń yàgbé kúlù náà yọ̀pọ̀ àánú ẹni tí ó náà mi wọ́n ti dẹni tí ó náà ọdún náà àánú bá ṣe màlẹ́kà yìí ọba lọ́dọ̀ ọlọ́ ẹ kọ́ọ̀lá sáà láti ní píkà ó kọ́ rẹ̀ ilé ìbẹ̀ ní fa àzọ́mtò anna àrúdà ṣe ánsà àlà ní píkà ó sì tóbi lẹ́mí mi kí èyàn fọ́mọ̀ rẹ̀ bèèrè kọlọ́wọ́ mi kí sì má sẹ́kúnnà sídá ó ní bí mo fi rí tí ìbí buwá ọlọ́tún rẹ̀ lómi ń gbò náà lọ

ju ti ẹ lọ ìní gbọ́ ìjọ wí tọ́lẹ̀ tọ́lẹ̀ fi iṣẹ́ ẹ bàbá náà lẹ́nu ọ̀rẹ́ níṣẹ́ làbẹ̀rù àìbẹ̀rù àtàjẹ̀ ó ṣe gbúlẹ̀ ó ṣe gbúlẹ̀ lọ ó ń bọ̀ ọba sọ di

Ah. gbàdùn. Ah, gbogbo ọgbà náà fẹ́ máa rántí kú, bá àmọ́ gbogbo ànábì ní gbogbo ágùn like that. Ẹ máa rántí ti fọ́lé àgbà. Ọ̀fọ́lé àgbà. Wọ́n bà náà mi lérè pé kí ní máa fọ́lé àgbà, ó ní ní kú nínú tó tún fi ń pè á lọ síbi mímọ́ rántí ikú pọ̀ ó ní má ápù imúrì in nínú tó jẹ́tọ̀ fọ́mọnìyàn làúṣẹ́ ń ṣe làúṣẹ́ ń yúú sọ fíì tó ní nǹkan tó lè kọ àsọtẹ́lẹ̀ lé lórí ọ̀sẹ̀ tí tó lè kàfọ́sẹ́ tẹ́lẹ̀ lórí lórí ẹni tí nígbà ẹ̀mú gbèsè mọ́yọ́ bàbá wa máa múlẹ̀ lọ́dí àbúrẹ́sìlá lẹ́yìn àbá máa mú gbogbo wa ìmìnà fúra rẹ̀ ẹni tí ọba ní gbèsè kàkà lọ́rùn ọ̀nà wọn o ní gbèsè ó yá náwọ́ náwọ́ bàbá ẹ̀rẹ́ ní àná ọwọ́ sí wá rí yẹn mo tún wá ń bira wa léèrè Tani ni nínú wa tó bá tíkú bá dé nìsín tí wọ́n ti ẹ̀lẹ̀ dénú ilé rẹ̀ tí wọ́n bá kọ́ lẹ̀ ogun gbèsè mọ̀jẹ̀ lámarí lélẹ̀ mọ̀jẹ̀ lámarí lélẹ̀ owó tẹ́sì máa ń bí ó tèyí èyí tẹ́ bà láàyè kìí ṣe tèyí ta lọ pàṣẹ ọ̀nà wọn lọ wa kọ́ bẹ̀rẹ̀ látòrí wàṣẹ wàṣẹ pàtàkì ọgbọ́n ààrí ibi àfikún sílẹ̀ ló ìtumọ̀ tọ́sẹlẹ̀ ní wípé àfikún sí jìnà jù Ìmọ̀lì, hmm. ìdarí gada, ìjọwà mọ̀ sáájú lọ́la bá a bá lè sí nàìjíríà gbọ́nrí ìrìn àjò ọ̀la ni a palẹ̀ ẹ̀mọ́ gbogbo ọ̀nà ìgbòrìlà wa ní ìsìnkú àpalẹ̀ ẹ̀mọ́ bọ́yá lè mọ́ palẹ̀ ẹ̀mọ́ àpalẹ̀ ẹ̀mọ́ àbítọ̀ sí ìmọ̀ ìdárí gàdá ìdíwánú àbá ní a lọ ṣiṣẹ́ ká lọ ṣiṣẹ́ ká palẹ̀ fún mọ́ torí ọ̀la. ọ̀la àdìgbẹ́ àmọ́ ọlọ́pàá ń tẹ̀ ni kọ́tẹ̀ tó lọ ló ń jìnà nítorí dọ̀rọ̀ yẹn ká palẹ̀ mọ́ fipamọ́ àdùn. ọ̀dọ̀rọ̀ yẹn ká palẹ̀ mọ́ nítorí pé iná jẹ́ dídé ní àbáwá òye ti bọ́ wà. ìdá mọ́sọ̀ lẹ́yà àmín alájẹ̀dídí alájẹ̀dídí adínìyàwó adínìyàwó ìbílá àwọn olùrẹ́ iná níjẹ̀dídí ìjẹ̀jẹ̀ masáwọ̀lẹ̀ yá nǹkan tuntun méjì nǹkan tuntun méjì ìdá masáwọ̀lẹ̀ yá alájẹ̀dídí alájẹ̀dídí ìdáhámá sáúláyá alájájíjá wọ́n gbàgbọ́ nǹkan tuntun kan só wọ́n ń ṣe níbọ̀ ọba bá ọpá nǹkan tuntun méjì àná lé ìnàlẹ́jẹ́ kí ìdá ìdáhámá sáúláyá alájájíjì àdínàyà mọ̀lẹ́bílá nǹkan tuntun méjì ìdáhámá sáúláyá jẹ jíjí nǹkan tuntun kan oṣó àdínlé yára lórí ibi yára ajínúrúdí wọ́n wá ń ṣe nǹkan tuntun kan ò ní pé bọ́ ọba bá kọ́ pa bọ́ ọba sì bá bùlẹ́sẹ̀ nàìjẹ́dí ìjẹ́ ìjẹ́ mọ́sánà yára lájẹ̀dí ní àdínlé yára lórí ibi yára kí wọ́n wọ́n bàtàn níbo ni wọ́n bàjá níbo wọ́n lè ní ibi ìparun ni wọ́n hàn lẹ́mọ̀ àwá ibi kí wọ́n hàn kan tuntun káọ́sù lẹ́mọ̀ ni wọ́n bàjá kí ni kan tún méjì tí lè kan tún káọ́sù ní olùsàtò ọ̀sán lórí kan tún méjì gbogbo wọ́n ti tẹ̀rì sí bí ayé àgbẹ̀ àyíra padà níbo wọ́n wà bàjá ní nǹkan tó tún sọ kọ́ọ̀sọ tí wọ́n lẹ́ẹ̀ká òun lẹ̀mí wa ẹ̀mí òun lẹ̀mí ọjọ́ tí wọ́n lẹ́ẹ̀kí Kílà wá pàdà máa sí, arákùnrin kan, ìjọpa tó bá ti tó ẹgbẹ́ fún mi. Ìjẹ́ arákùnrin kan ọlọ́njọ́ kan kálẹ̀mọ̀ bèèrè ayé ìdáwà ìdámúra kàkàkà bí bàbá rẹ̀ fún ẹlòmí ma ayé máa yà àwọn máa fẹ́ lọ́bẹ̀ ilé sẹ́lẹ̀tọ̀ ọkọ́ bọ́ọ̀bá gbọ́tàn bí ọkọ síhùn ibi kan àwọn ìkan ti wà ń bẹ̀ tí wọ́n tí ẹ náà tó wọ́n yóò dàwó. ìlà máa dùn ní àgbàgbé tí ó ṣe nínú. ọ̀lẹ́ àkàbọ̀tò. ṣe lọ wọ́n bẹ̀rẹ̀ sí tọ́jà wọn yọgbà. sọ́kọ́ òfin tó tó lò kẹ́kọ̀ọ́ kó òfin lò tí wọ́n ti lọ kúmi kan. bàbá àrùn tìlíkà ìlú yóò tó. àgbàdo. oníkan náà máa bẹ ẹjá báyìí ká kún un ká mú kí ayé ò tó bá ṣe ń pàṣẹ. ṣàìṣàbíjú ní àdúgbò tó. àlè kúkú máa wà ń bẹ̀ lọ. àlè wà ń bẹ̀ lọ. iná mídù ní àkàbà ètì nàbàjá tí ó àkàbà tó. àkójú wa yíyọ kájá òwú aláǹtakùn. kò ju aláǹtakùn lọ. kò sí tọ́rọ̀ olùwọ́ aláǹtakùn tí ò ní jà báyé ti rí nù. nàbúlì ìbòyú táwọn àti máa tànà àrùtẹ́lẹ̀ kàlí ìbòyú tó tàmú tukú lò ìbàrá yá ṣùgbọ́n àlẹ́ mẹ́lá yá mú tó. Tùwí. Nàbúlì ìbòyú táwọn àti máa. Ilé ta bá ń lọ Wà kí ni? Tànà àti máa. Ó ní ti dájú gbogbo ilé tá a kọ́ òun ni ó dahoro òun ni ó tàn tí òun ní sí wa gbogbo ẹni tí ń kọ́lé ní òkú ẹni tí ọ̀pọ̀ ní òkú. Thank you. àdíyèsí ọ̀kan tí ó wò orí kìíní kan tó bẹ́ẹ̀ lẹ́sìn lónìí ojú tí mo wò yìí ní àgbìjù nínú òkú kò sí kó lè jẹ́ ojú kìíní ọlọ́run ọlọ́run tó tètè wà ọba rẹ̀ orúkà padà ọ̀sà èrè lọ ẹ̀yìn tí ó ń gbọ́n wò lẹ́gbẹ́ lórí eré orí pé kìíní náà gbámọ̀ ọ̀rọ̀ ló dáì ẹjá balabalẹ̀ bọ̀ ó ń sẹ́rẹ́ kìnnà ń lè báyé sí mọ́ ni mo fẹ́ ju ẹ̀fọ́ àti gbogbo tá ní ilẹ̀ kàkà àtọ́ta fẹ́ ẹ̀rù tí sọ ní babara àwọn ni kò sí tá a tẹ́lẹ̀ tí ọ̀lanu ta ni wọ́ tọ́ lanu ilẹ̀ náà ló mọ̀ olóòmù ọ̀kẹ́ ta ni àyìnbó bá ṣe mọ́ ni kìnnì ń gbáàbò ọwọ́ orìkọ́ rẹ̀ àpàrí kìnnì wọ́n kò sí lẹ́kìnnì ibi ọba ti rọ mẹ́yàn lérè kìnnì ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù wọ́n ti ṣe àgbọ́rọ̀ ọ̀bá fẹ́ lọ́yẹ̀ ọlọ́run alẹ́hàmà tó ọba ti dúró ẹnu ẹ̀ òtí mo rúgbọ́ kò rẹ̀ ìran kìí ń kẹ ìbọnù kòtò ìran kí ìwọnú igbó tó bá jí tán ibẹ̀ ni wọ́n máa rẹ̀ máa bá sí ibùbá wọn ìran wọ́n kòtò wọ́n gbọ́nú ẹ̀ arákùnrin bá ju ẹ̀bẹ́ ju àà bí sí ń lọ́dún ṣẹ̀gbọ́n yóò wọlẹ̀ wò ilẹ̀ tí ó kò báyìí ọtún yóò dùlà òjò láwọn fi orí pé marhaba wọ́n jẹ́ pé asọ́gbà asọ́lá àmúmi ọlọ́run ibi mo sì kọ́ sí ìbí tí mo ronú tí jẹ ah, ọkùnrin wo pé ọ̀tán ah. á hmm. jẹ́ ọlọ́run tó fi ń mọ̀ lójú ẹsẹ̀ wípé ayọ̀ èyí náà ní kámú lẹ́kọ̀ọ́ gbogbo tó ń sáré kiri tó ń lé kiri ọlọ́run nìkan lórí ìyọ̀ láyé ẹsẹ̀ gbogbo tó ń lọ gbọ́ sílẹ̀ lọ kí ẹsẹ̀ tó ń sọ má nì lọ́lọ́ o ẹlòmí bá ti dókòó ìlànà mọ́ bóyá ní àwẹ̀ lọ yóò dé pamọ́ àdúrà ní oṣù àwọn àlùbáríkà rọ̀mọ̀dá rẹ̀ ọgbọ́n lé ní ẹlòmí kéèsò ní sọ o kéèsè tó ọba jí láàárọ̀ ọkọ̀ ń pẹ̀lú ọ̀rọ̀ gbogbo ìbámúlẹ̀ ìgbẹ̀rẹ̀ ìmẹ́lù ọ̀rọ̀ ẹ̀kọ́ ní mo ti lọ ọ̀bàdàn ìjọ kan tí ìkún jáde nínú igbó wá bọ́ ẹjẹ́ dúró tọ́lọ́run kádúró tọ́lọ́run kádúró tọ́lọ́run. wàlá dúnìyà ọlọ́run ti bí mọ́kùnrin yìí ojú ẹsẹ̀ lọ́yọ ọmọ ibi tó kù kan ti tó lọ bá ti fẹ́ yí lọ́yà gbogbo ọ̀rẹ́ lọ́gbà yọ ọkùn díẹ̀ lọ́wọ́ lọ́yọ lámàrí kò níyọ ọlọ́run sì fi mọ̀ pé ìgbàlà torí ibi náà lọ lọ ẹnu ah, ọ̀rẹ́ wa náà bá rọ̀ mọ́ ọdún náà wò owó lè ojú kìnnú náà dúró lókè ọkùnrin wá dìbò pọ̀ ohun òkè ohun sàlẹ̀ ohun òkè ohun sàlẹ̀ òkè tí ó tó gbójú sí ibi tó kùn ń gbà wà tó pàlára ògiri ọba tó ní ẹkùn méjì dúdú kan funfun kan wọ́n ní ogun jẹ́ wọ́n bá tún ní ogun jẹ́ ọ̀rẹ́ wá ní nǹkan dé ìta tún dì máa ń tẹ́jẹ́gbà lẹ́yìn ẹkù yìí lẹ́tún rẹ̀ jẹ́ ọlọ́lá láàfọ̀ ọlọ́lá ni pé fi mọ́ wọn lẹ́nu tọ́ bá ti fi mọ́ wọn lẹ́nu lórí ẹ̀bọ́n ọ̀rẹ́ wọ́n bá ń fi okùn sẹ́kútọ̀ náà bá ń fi okùn náà máa fi ó ń fi mọ́nú kòtò ọ̀pẹ̀ ìgbẹ́ ọ́sàrí pé nǹkan yìí wà ìdámẹ́ta tó ń yìí lánú kẹ́ tó tún jókòó náà ọmọdún ọ̀fẹ́ ìgbẹ́ mọ́bí ọfọwọ́ kan lóòkùn ọ̀tọ́ àrùn yìí tó fi ẹnu ọba di oyin ah. ah. inú ọwà yìí oyin kúrẹ̀ ayé lọ ọkàrẹ̀ níbi wọn wà iná lọ àtúntì lóyún ó ti dá ọba bá ọwọ́ kan lókun ọwọ́ alẹ̀ máa lọ ògiri ọba lẹ́láwọ̀ ọ̀sẹ̀wọ̀n olúwa ni olùsọ àgùntàn mi bọ́lọ́dún tọ̀ bàbá kùtẹ̀ sọ́bẹ̀ sí ìkọ̀kọ́ wà ní ọ̀dídàmì lọ́bàá ní bá láwù ọ̀dẹ̀ máa lọ sẹ́wọ̀n bí ọ̀gbẹ̀gbẹ̀ odòlà ṣe mọ̀ pé tí ọ̀bá rántí àwọn nǹkan àwọn ikú ọ̀dẹ̀ ohun tán yọ bẹ̀rẹ̀ ìdúrà nígbà ọ̀yá lọ yàjú ayé bẹ́ òun lálà gbogbo anáàlá ńlá inú kòtò nílé ayé wa táwà kòtò tọ́wà òun nílé ayé àwọn àṣòro tó yọ́ mi ìyàká olùdúrà

kọ́ máa bójú wo báyé ṣe má tọ́wọ́ adún tẹnu adún rẹ̀ yọ parun yọ gbọ́ ẹnu kìnnì ẹnu òbúlá yọ parun ayé òtún máa lọ gbogbo ẹ̀yìn tàn kálá yìí ẹ̀ iná máa dùn níyà. iná máa dùn níyà bàrà ọ̀hún láìsá fi dùn níyà gbogbo tún iná máa dùn níyà gàbẹ̀ sí i tí ó lẹ́ àgàbọ̀. báyọ̀ sẹ́ni nù lọ dáwọ́ lọ́wọ́ nítorí àtìkótó alọ́tà sínú láìdí àwọn bàbá sì fi ọgbọ́gbẹ́ àwọn bàbá fi dókò ìfún àwọn ọmọlẹ́rin bàbá sì kúta bàbá máa ti tàfsírù láti ẹ̀mọ́ sọ yínà lójú yínà nínú yóò fi máa dùn àmì pẹ́tẹ́ bá ti ẹ̀kọ́ ẹ̀tẹ́ láwọn ọmọ tí tẹ́fẹ̀ yínlẹ̀ fún àbẹ́ ẹ̀kọ́ ní bàbá ọlọ́run lásìpẹ́ ọlọ́run àti tó bí ọlọ́run Ah. ikú tàà sọ̀rọ̀ ẹ̀yìn <laughs> ọlọ́run gbogbo bá bọ̀ yìí ń gbé èyàn bá kú láti rí lótú tí a bá ní kí wọ́n lọ kú ọlọ́run ṣàánú wa jẹ́ kíkú rí jọ́pẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ló sì lè ṣiṣẹ́ ní torí pé èèyàn bá ṣiṣẹ́ ní kú yóò ọlọ́run ẹ̀sà lábò sí bẹ́ẹ̀ bá sì ṣiṣẹ́ ní ikú burú ó ti wí lọ́wọ́ fúsùláńtì tó bá ríkà wọ́n tó bá tẹ́lẹ̀ àbí àǹfààní 50 wà náà lẹ́ fún sí láti 31 rẹ̀ sí 32 hmm. hmm. ẹlọ́nà bá ló ṣiṣẹ́ rí láyé nù wọ́n fi ákíra wọ́n fún bí i látàkì ọmọ ìnàlẹ̀bí àpàlú àpùrọ̀lọ́wọ́ kásìlá adáláyé ọlọ́ni gbogbo àwọn tó jẹ́ pé ń bá wà láyé wọn ọlọ́lọ́run bí ìjòmí ọlọ́lọ́ torí pé èèyàn bá kú ìjọ náà níjọ ta sí nínú iná ládé náà bọ́ ọdún rọ́bí náà ọlọ́ni gbogbo àwọn tí ń polongo omi wọn ò wí lásán lórí ahọ́n ọjọ́ níbi ìdarí ọlọ́ọ̀lá àtàlà àlẹ́nu lásán fún mọ́sítà ọmú wọn ò ìfọ̀ àwọn ọlọ́lọ́

èwo ló bọ̀ lẹ́rù jù mẹ́ alábìlẹ̀ tó pa mi láyà jù ní gbogbo ẹ̀ ní wáṣítà kí n kàmá òmìnira sẹ̀sì yìí dúó tọ́ bá a sì kọ́ lásẹ̀ bọ́ wọ́n mọ́ wò pé bóò ní ṣe lè dó bóò ní ṣe máa ní ṣe dó tó ní ṣe lè dé bó ṣe máa lásẹ̀ sẹ̀sì àfọ̀gbọ́n orí wa àfi avincies tó bá ń ta fẹ́ jẹ́ láyé mu ọ̀nà ta bá ti rí wípé ń ta fẹ́ dà ibẹ̀ lọ́wà ibẹ̀ láńtọ̀ ọ̀nà yìí olóòlè mọ́kọ̀ wà ọ̀nà yìí olóòlè láyé mọ́ tí èyí sọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ayé tọ̀ ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n mẹ́rin ọlọ́run lọ́lọ́run fún màsítà ọmọ tí a ṣe kí ni tí ń dúó tọ́ kí lọ́lọ́run ní ọ̀sẹ̀lẹ̀ tí ọ̀sẹ̀lẹ̀. Téèyàn bá fẹ́ mà túbọ̀ tẹ́ lọ́jọ́ ogún láyé náà ló ti máa fi gbé dán máa fi yẹ̀wò. Iṣẹ́ téèyàn bá ń ṣe láyé òun là túbọ̀ tẹ́yìn náà jọba fún láyé. Ọlọ́dẹ látúbọ̀ ti dáadáa. Ọlọ́dẹ bẹ́ẹ̀ èèyàn bá ti dúó ti mí dáadáa tó sì mí tọkàntọkàn. Má bẹ̀rù ó lọ tùbọ̀ tán dáadáa lọ́jọ́ ọkùn látàrí ayúláwọ́ aléhùn ìmúlẹ̀mọ́lá ìgbàtù bí kú bá dé báyìí àtọ́ pa mọ̀lẹ́kà fún ọmọ sọ̀kalẹ̀ wà bá wọ́n máa wí fún bàbá tọ́mọ ọlọ́run tó dúró tọ́lọ́run tó fi gbogbo ẹ̀mí sílọ̀ ọlọ́run ṣe fẹ́fẹ́ aláàtàkàbù mọ̀lẹ́kà àkútó orí ibi tọ́ lọ mọ́bẹ̀rù wọ̀lá tààtà náà ìrìnàjò wájú tó ọbẹ̀ rìn tọ́ mọ̀ bó ṣe rí ọlọ́wọ́ pè látàkáfù látàkáfù mọ́sẹ̀ kí ni mọ́bẹ̀rù mọ́rùn wà látàzànú ọmọ ìyàwó tó fi ilẹ̀ ta ní ọ̀tọ̀jú wọn látàzànú pọ́pàá jẹ́ pàwọ́ wọ́n fi ṣe òbí ìjànà sílẹ̀ bí i kò ìtẹ́ èèyàn bá ṣe láyé yóò dúwe àtúbọ̀tẹ́. Allah àtúbọ̀tán kan nù ọlọ́run á sọ fún wa pé alátàkà wà látàkà má banújẹ́ lórí àwọn tó ń sáyé kódà má banújẹ́ lórí dúkìá lórí owó ẹ̀ tó a bá sàti dá sí i bọ́lá ọ̀sẹ̀ wẹ̀ àti gbàgbé tàlẹ́bí musa àti ilé ìwé àtàrà wọn tó ń la ọ̀sẹ̀ wẹ̀ wọ́n àmọ́ ní ìdáàbò torí pọ́ùn náà dìjà lójú ayé tó ọba ń gba lọ́ọ̀yà tó kójú mọ́nú lórí dúkìá ọkọ̀ wí torí kí dúkìá rẹ̀ ọmọ dàrú ó sì fọ́ náà rí bá gbé tó fi kójọ yẹ́mù àkùnlọ ọ̀hún rí bá níbi kó rú náà padà jà sí níbo náà jà sí tòró òdìdá ṣùgbọ́n bí ìyẹn bá dídá ọlọ́wọ́ òkú ọmọ bàmújẹ́ fún mi ayé abọ́lábọ̀ tọ́jú ẹ̀ tí ọ̀tọ́jú ẹ̀ fún ọmọ àlùbáríkà rẹ̀ ọkọ̀ ọ̀hún ti rí nígbà tí ẹrù gìrì ilé tó fẹ́ wó ibẹ̀ nìka nímú torí àsìkò ìlú ayé ọ̀pọ̀lọpọ̀ àkọ́ ọmọ àméjèèjì láwọn ọkọ̀ ànábì dùn ní àkọ́lé àti àmúsálẹ́ àti àkọ́lé láàfẹ́ tó ní bọ́bá wọn àti àkọ́lé tó wọ̀ tani wọ́n fún alóúnjẹ tí ò farí gan bàbá sóre àmọ́ mẹ́ni àṣẹ fún uh, ọ̀gá mi kídìrù bàbá sóre àmẹ́ni dáṣẹ fún bàbá tí ẹ̀sùn orí lù kan kèsí lù tá àti bí èrò ìjẹ tí wọ́n wà alẹ́bí lù lápọ̀ yá pọ̀tán ní sàlàyé díẹ̀ fún ọba sọ àlàyé gbogbo ẹ̀kọ́ oníṣòrí lẹ́ta àkọ́ àtúbọ̀kọ́ rẹ ni fún bàbá tó ní iléyẹ líbúlá mẹ́rinlẹ́yà tí mẹ́rin fílímẹ́dínà àwọn ọmọ òrukàn méjì kan ní ẹni nínú wàkálẹ̀ tàbí òkan tún lẹ́nu máa ọlọ́run ní lábẹ́ eléyìí lábẹ́ eléyẹ tàbí òkan tún lẹ́nu máa àwọn dúkìá ọ̀rọ̀ bàbá yìí ti gbẹ́lẹ̀ ọkọ̀ lélẹ̀ nítorí súnmọ́ ó sì ní ọmọ ìkéré wàkánà fún máa sọ̀rọ̀ ha. àwọn èèyàn ọkọ̀ ọdún kàyí mọ́ wọn lọ ọba àkọlẹ́lẹ́ bí wọ́n gbà lè yọ ọba yìí ní àwọn ọmọ owó ti dàgbà wọ́n lè rí ṣùgbọ́n wọn ọmọ ò tí dàgbà tí lè ti fẹ́ wú tọ́bá yìí ti wọ́ dúkìá ọ̀pọ̀ sọ́wọ́ lọ́wọ́ ẹni ọlọ́run wàkánà àbúrò máa sọ́ọ̀lẹ̀ ha bàbá tó sì nílé ẹ̀nìyàn àìsí sọ wípé àwọn ẹni tí wá bí ń bá mú làákàwọ́ fún alẹ́ ìrìnwà láwọn orí àṣà gbogbo tí ó jẹ́ bànújẹ́ fún wọn láyé àdìjọ sẹ̀lẹ̀sẹ̀ ọmọ bàbánújẹ́ ẹ̀tún lè kọ́ káwọn ọmọ wọn lè bá rí. kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ jẹ́ ti lọ àtúbọ̀ tẹ́tíkàlù kó ní ọwọ́ rẹ̀ yóò sì kí ní ìnàlàdínà kọ́ lúrọ́bùnàlá kẹrẹ nígbàkúbá ti dé tí kúbá ti dé fáwọn ẹni ẹ̀ lọ́nà wọ́n ti máa fún nínú olùrùn pé àdìjẹ́nà tàgbó tọ́rọ̀ wọ́n àmà rẹ̀ lọ́mọ lẹ́yìn ó tí ó máa dùn ẹ̀rà ń bí ìdùnnú lójú ẹ̀ ó ti kúta aláàmọ́ tó kó sùn láti àmì ẹbí àbúrò sáré ní ìlọ̀tẹ̀yà ẹni lójú ẹ̀ ló ti kú torí kó ṣiṣẹ́ èrè láyé ọba ṣe dáadáa wọ́n máa ọlọ́wọ́ sọ gbòmìnà pẹ́pẹ́ àwọn ọlọ́run àwa ni áwùdíyà olùgbẹ́kẹ̀lé ẹ ọ̀rẹ́ rẹ alábàáṣẹ fọ̀rọ̀ ìyàwó lẹ̀ fọ̀rọ̀ ọmọ lẹ̀ fọ̀rọ̀ ilé tó ń gbélẹ̀ náà hànú àwa táàdá ọ táàjọ́ mẹ́ àwa ni wà ní ìwà ẹbí dúníyá lórí ìrìn àjò sáyé ìrìn àjò tàbí àwọn àmọ́ tún bẹ̀rẹ̀ àwọn náà lámọ̀ bọ̀. wọ́n lọ fún bí yára lórí ìrìn àjò ilé ìtòrò ti ṣiṣẹ́ gbogbo tí ẹ̀mí rẹ̀ ti bá tàṣà ìyá wùsùnmú tẹ́mì rẹ̀ bá ń fẹ́ olámasẹ́ fún ọ bí ìyá máa tàdá lóṣòlá tí mùsùlùmí nù tí kẹfẹ́ rí àǹfà àbí àǹfà nù àyà 50 àti kan tàbísírù lọ́dún yìí ọ̀pá àǹfààní láwà àárọ̀ fìlàwà ẹ̀rọ wọ̀láwùtàrá ilé yàtọ̀wà fàlàdí na káfà àfáàrù 50 50 ni wọ̀láwùtàrá ilé yàtọ̀wà fàlàdí na káfà قد يضربون وجوههم وأدمارهم وذوقوا عذاب الأليم ọlọ́run nípa ọba rí kálukú wọ́n lè ṣe dáadáa ìdíyàtọ̀ wọ́n lọ́wọ́ rí ìnàkàbàrú ní màláìkà àwọn tí wọ́n máa fi yẹ wọn gbá wọn lójú wọ́n máa fi gbá wọn lẹ́yìn níjọ́ tọ́lọ́wọ́n ọba bá gbẹ ní wọn. látijọ́ tí a bá ti fẹ́ kú lọ́wọ́ wọn ó ti pé wọ́n máa tọ́ ìyá iná tí máa jó ni wò. Ọlọ́run ní àjẹ́ ìjẹ́ lọ́jọ́ ogún kìí ṣe máa ṣàbòsí yín dálíkà bí máa fọ́dámọ́ sí. Ìtẹ́yìn náà fọwọ́ ara yín ṣe Àwọn ọkọ̀ ayé ni lábílátù wà tẹ́tíkàlù wọ́ parẹ̀ níjọba òdọ́pọ̀ wà rẹ̀ ó tó bá wà àmàlá rẹ̀ ìfẹ́bíbà láàrin Ìmẹ́lì ìdá ìdàdà ìdíwájú láti ìwárí. والجمع متوارمان ثانية قطوفها ذهب والمسك تينتها والزعفران عشيش نابت بها ẹ̀yà bá kú tó ti kú ìrìnàjò lọ náà nù ó ti wá fẹ́ máa fojú nìkan ìdẹ́ yóò fojú rí nínú tí tí àpé bá lọ èyà máa fẹ́ máa róye pé mò súnmá ibi mọ́ lọ ó ti kú ọwá àtúkò haúlù alìmọ́tàrà kó tó kó sàárè gan ìmá dáhùn sàárè gan ìyà ọ̀kan náà síwájú wa Abu Darda ó ní àdàhákà ní tàlàfù wọ́n àbùká ní tàlàfù gbogbo tí bẹ̀rẹ̀ mẹ́ta ní pàmílẹ̀ níbẹ̀ mẹ́ta sì máa pàmí ní ẹkùn wọ́n wá bí léèrè ó ní àdàhákà ní mú mílù dúníyà ẹni tí sáà ń lé ayé kiri wáyé ká ọpa mílẹ̀rìn fún wàlẹ̀mọ́tù yàtìlúkù ikú ni lẹ́yìn tó náà léèkì òun lé ayé ikú lé o ó dẹ̀ àwọn àpàmílẹ̀ wàdáàbìnú ẹ̀rí ẹni tí máa fọ́nú fọ́ra pàtọ́lọ́n tí ọ̀ kàtọ́lọ́n fún a máa pamí wà lẹ́ẹ̀sàbì mọ̀kẹ̀fúlò àníò tí ọlọ́run ò sì fọ́nú fọ́ra pọ̀ rẹ̀ tẹ́gbẹ́ ogun tí ń ṣe ìjọba pàtàkì ọlẹ́rìnrìn a máa pàánà ọlẹ́lẹ́kẹta onídọ́ ìbún mílíwù fi gbogbo ẹni tí máa yà ń gbà dára àti máa lẹ́rìn dọ́ ìbún mílì àfi tí ó máa fi gbogbo ẹnu rẹ́rìn ọlẹ́rìnrìn a máa pàánà kí ní kọ́ ọlẹ́rìn lárẹ̀ oníláyàtìdí arọ̀díyà lọ́rùn amú àsìkàtà tí ó mọ̀ ọlọ́run lórí sí tàbí ọlọ́run bí ó sí ó sì fi gbogbo ẹnu rẹ̀ ọlẹ́rìn rẹ̀ a máa pàwọn wọ́n àbùká ní oní tí a máa ń pè ní fìrákùlẹ̀ àìbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá sọ ọdún ọba láti pé jọ́ kan lòun sì fi àwọn ìpìlẹ̀ ilẹ̀ àwọn ọ̀rẹ́ tọ́ráwọ̀ ìfẹ́ àtàwọn àjọ ẹ̀ ó lẹ́nu tuntun máa pa ohun lẹ́kún ohun ni wọ́n àzánà ní áwùlù mẹ́tìlá níjọ́ tí ń bá máa bẹ̀rẹ̀ rìn àjò ọ̀run tí máa garùn rínú sàárè ìdẹ̀ gámàrà tìlímọ́t níjọ́ kúbọ́dé wọ́n pẹ̀lú mi ó ní máa pa mí lẹ́kún ọlọ́lẹ́kẹta oníwòfúkúfù bẹ́ẹ̀rẹ̀ yẹ́lẹ̀ ìlà àtà níjọ́ tàbá wá dé ní àyíká tàbí wájú olóògbé

tó bá dijú àlìkìámà ìtọ́lọ́wọ́ ó bí sàmì ẹ̀tẹ́ ní pé yàtà kàmkà yọ ma ṣubú lẹ́nu yọ ma ṣe wọ́nà wọ̀nà kiri bí ẹni tí mọ́sà ń ṣe mọ́ ṣubí náà ṣe tọ́ ọ̀ṣẹ́ bí ẹ mọ́tò já lọ bẹ́ẹ̀ wà ní ìsìgbọ̀rọ̀ kan ló tó fẹ́ kí wọ́n bí ẹni tálìjẹ̀ tó kọlù tọ́jáwèrè lábọ̀nbá ìwé àtọ́rí ìbàdàn. Àyọ̀kú gbogbo nípa wà ní àwọn àtúnyẹ̀ òyìnbó ni tí ogun kan nínú wa ṣeré. Àjẹ́rìbá ló ń tọ́rọ yàrá náà. Àwọn bí inú ọlọ́run ó sì pé inú ọ̀nà inú omi kan ní ànámà yóò ti dẹ ní màlẹ́kà kan sí. Tí bá ti ń jáde òun ó ti wo òkúta kalẹ̀, òkúta náà. Tọ́ba ti ń kú, yóò máa jáde inú àbàtà náà já ànámà yóò máa jáde ta wọ́n mọ̀ sùkúta náà sílẹ̀ yóò tún máa padà yóò tún máa sọ sílẹ̀ yóò sì máa gbóni kóní pínlẹ̀ máa yá kúrú náà fi ètò tó lè wò. nígbà wà láyé iná ní jẹun tó bá dàdí kí á máa ní iná kúta náà wọn. láti máa máa yẹ mi ẹni ó níyàwó méjì tí èyí tọ́jú wọn tọ́kàn fẹ́ kiri ẹlòmíì kan tiẹ̀ tún mẹ́ta ọmọ tí ẹ jẹ́ òkú ọlọ́dọ̀ kan láàárọ̀ ọjọ́ àárọ̀ máa kán tìlọ̀ sánà òtí máa retí àbálá máa rí ẹ pé mi lẹ́wà àwọn obìnrin ṣe èèyàn dáadáa jẹ́ ẹjọ́ ìyọ rántí yóò tún mọ rántí ẹ̀ẹ́dá ìmọ̀ pọ́lọ̀ tó tún máa pé ọmọ tó ṣe owó rà mọ́lá ó tún máa pé oúnjẹ yìí mọ̀ sí tẹ́lẹ̀ tó pé lọ́mọ pé yọ ọwọ́ ọ̀hún àwọn míì ló tún lọ mú ó ìdí sábàkùnrin náà tó lọ́wọ́ náà ní ẹ̀rọ jáàsì ọ̀nà mọ̀sáàbí gbogbo àwọn ilé akọ̀ọ̀kọ̀ ìṣẹ́lẹ̀ tó wáyé jẹ́ yóò tó lọ jẹ́ tọ̀sánmómi ọ̀tọ̀lẹ́bí yóò ti jẹta lẹ́ ọba jẹ́ yóò tó gba bàájì lọ ilé tó títò lọ sàdọ̀ tọ́ra ìlàtí ó ti tó hmm. bẹ́ẹ̀ ọlọ́pàá òun lẹ́kún níjọ́ tí gbogbo tá ń ṣe kọ̀rọ̀ lábádẹ́rẹ̀ tó di bàbá ẹni tí ọ̀bá wá máa ṣe déédé lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ wọ́n ni tọ́lọ́wọ́ ó sì fún ni wípé ṣíkìmáì làlẹ́mọ̀ lọ́wọ́ sì fún yọ́ dẹ̀gbẹ́ kàánà àdótọ́ kúrò lóòdótọ́ yọ́ mọ́ bẹ̀ kàdótọ́ kúrò lóòdótọ́ láàrin àwọn ìyàwó yọ́ mọ́ ẹgbẹ̀ẹ́ ilé ọ̀nà ọ̀dà bá tí wọ́n gbẹ̀rẹ̀ àjọ̀gbà àtọ̀rẹ̀ àti ẹni ibi ní ọ́n ẹni tí bá máa ń ṣe agbé lọ́nà tí ọ̀tọ̀ Islam ò pè yàn sí sagbé tí ọ̀bá yìí ètí Islam ó fẹ́ ni pé èyàn lọ sagbé ẹni tí ó jẹ lójúmọ́ ó sì padà rí kò tún gbọ́dọ̀ gbá tí ọ̀lá mọ́ ó ti sọ àgbègbè sẹ́lẹ̀ torí kò tí ìmọ̀ ọlọ́wọ́ kù ṣe ti ọ̀làmọ́wọ̀ nígbà tí ọba sẹ́tọ̀lá ló tó di alágbé kódà wọn náà wọ́n tún fowó ṣe ṣokúnlógójì wọ́n máa bá kan léwò àwọn èèyàn tó lọ́ máa ń yá owó èlé lọ́wọ́ agbẹ́nísì ń ṣe ànábì ní gbogbo láyà záàlù sáà mas'ala ẹni tí ò yé tí ó gbà tí sàmọ́ lọ sàgbé lọ́nà tí ọ̀tọ̀ ànábì ní àtàyàlọ́kọ̀lọ́ àrọ́bà yóò bọ́bá rẹ̀ pàdé tó àlìkìyàmà mùsàtàláhà kò ní sẹ́nà kàkàlá rẹ̀ skeleton ló dì èèmù lásán ló gbé dìde kà sẹ́nà lára lágbàmù bá àsálà gbé lọ́pàá Allahumma love. àbá níbi mọ́kọ́rí dé ìkánú ara ti mìíràn sí níbi mọ́kọ́rí dé. láàlẹ́ ìdásí yàrá ti máa dá. tí kú bá tiẹ̀ lé lẹ́yìn ikú tèmi náà ilé ìgbóhùn lọ. àtẹ́ ìgbà ìgbàgbẹ́jọ́ kàmí. lẹ́yìn ikú ilé ìbò oníkálukú wọn náà lọ. àdàrú àdàrú yánà tó kúrò dé. àdàjò wa kọjá ti yí bọ́lọ̀ sí kọlù àdínú àdísàrí àdí ìyáná ọlọ́wọ́ bá ilé ẹjọ́ àlìjọ́nà ilé ẹjọ́ rẹ̀ ní ọ̀rẹ́ ìyọ́gbọ̀ bẹ̀ tí ọmọ gbádùn iná àmì tàbí máa yorùbí láàbà ilé kọ́ alábòtàbá náà ní o olè yọ́ láti jẹ́nà wọn ṣùgbọ́n bá ní náà lápútà bẹ́ẹ̀ yá bá ti sé pàntọ́lọ̀ ń gbé kalẹ̀ pàndán ìnáná bẹ́bẹ̀ ọ̀ ọlọ́mọ jẹ ká wọná ọlọ́run ṣàánú wa àlìjáàmà wa jọ dà ìkúnlẹ̀ ẹ̀kọ́ wa jọ dà ọlọ́run fàánú rẹ̀ fi bá wa gbé o ìyá sàárè ìkọlọ́dà kọ̀mọ́ jẹ ká máa gbogbo sẹ́tà sẹ́tà fi jìyà ń sàárè ọlọ́mọ jẹ ká gbogbo tó fi yọnu sí wa òǹkọ ọmọ bí a sì fi gẹ́ ọlọ́run wa sókùnà ọ̀bà wà ó máa yọ وحب عمل يقربنا إلى حبك اللهم ارزقنا حبك وحب ما يحبه وحب عمل يقربنا إلى حبك اللهم آت نفوسنا تقواها وزكها حتى خير من أنت وليها ومولاها اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك ربنا آتنا من لدنك الرحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا آتنا من لدنك الرحمة وهيئ لنا من أمرنا مرشدا اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق اللهم طهر قلوبنا من النفاق وطهر ألسنتنا من الكذب وطهر ألسنتنا من الكذب وطهر أبصارنا من الخيانة فإنك تعلم آخذة العاين وما تخفي الصدور سبحانك اللهم وبحمدك ونشهد أن لا إله أنت نستغفرك ونتوب إليك الطريق ألف ṣe sọ́nà ọ̀rọ̀ yìí àwọn tí wọ́n bí wa wọn ò ń wẹ̀ wò pé kódà bí wọ́n bá fẹ́ràn wá sí tàbá ti sọ fún wa pé olùkọ́ ní àṣì kankan ọ̀pẹ̀ ẹ máa lọ kódà bí wọ́n bá láwọn náà wá àwọn náà ó tẹ̀lé yín lọ tí wọ́n bá fẹ́ rí bàbá èmi ni wọ́n máa sábà kọ́kọ́ rí bíi nípa kékeré bẹ́ẹ̀ náà lẹ́nìkan tí ọlọ́run ṣe ní aṣíwájú mi tí ọlọ́run ti mú lọ́rún sọ́dọ̀ ọlọ́run wọ́la èyí tí a sọ yìí náà ọba lékún ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ àwọn ni wọ́n ti kọ́kọ́ sọ ní bàbá tẹ́ pé irú ṣe sí lọ́wọ́ àfún wọn yìí náà lọ́yẹ̀ àwa náà mú nípa pẹ́nìkan ti ń jẹ́ bàbá tàṣíkírù ẹ̀ náà ní bàbá ṣe tí a fi ṣe mi ní buwaibu ibi tí buwaibu ti tó ti jáde nìyẹn ẹgbẹ́ ọjọ́ pé bí bàbá wa ṣe wí tàṣíkírù báàbù òun ni buwaibu ṣùgbọ́n tí bàbá ṣe tàṣíkírù rẹ̀ gángan òun ni bàbá bí a bá tó jẹ́ kí wọ́n pè ní buwaibu òní pé ta bá fẹ́ lo tàṣídìrù bàwá bùga ètò yẹ káwé ni bùwá ìwí nítorí pé bàwá bùwá ìwí ọlọ́yẹ̀kọ́ jẹ́ nínú language ṣùgbọ́n wọ́n pè kíní kan ní